àmọ̀ràbà àdìjọba ọlọ́ọ̀ba àìsí ìtàbí ìfọ́nà bí Muhammad sallallahu alaihi wasallam. mo kí gbogbo àwọn ọmọ ìyá mi tó wà ní ìkàlẹ̀ ní ibi ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ọmọ ìyá mi ustaz ishaq abdulaziz tí wọ́n ti ṣe ọ̀kan dínà fún pé àkòrí ìjókòó yìí انطلاقا من قوله تعالى فذكر فإن الذكر تنفع المؤمنين àkòrí ìjókòó yìí òun náà ni gbóná náà bá ti ọ̀la ìlà tí sọ pé ẹ máa ṣe ìrántí torí pé ìrántí ó máa ṣe àwọn olùgbàgbọ́ òdodo ní àǹfààní kò ní sí àwọn mọ̀kàndínláàtì kankan mọ́ bí kò sí pé ó yẹ kí á wọnú tọ́píkì tí wọ́n fún wa pé kí á fi rán wa létí. tọ́píkì tí wọ́n fún mi pé ká jọ fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní àárọ̀ yìí ká sì rán wa létí òun náà ni àlùbídà ma'ana àlùbídà inda ahli sunnati wal jama'a ìtumọ̀ àlùbídà àdádálẹ̀ nínú ẹ̀sìn kí ni ìtumọ̀ rẹ̀ gan-an lọ́dọ̀ àwọn onísúnà tí afúnpé kí n sọ̀rọ̀ lé lórí nìyí láì ní gbara wa ní àsìkò máàlùm bídà tí àwọn àfa onímọ̀ tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa kankan wọ́n sọ ìtumọ̀ rẹ̀ nínú èdè kí wọ́n tó sọ ní ìfọ́sọ́wẹ́ àbí nínú ṣẹ̀ríà máàlùm bídà fi lóga ìtumọ̀ bídà ní èdè ó túmọ̀ sí àwọn ó mú àwọn ìtumọ̀ kankan wá àwọn ìtumọ̀ kan kó sábẹ́ rẹ̀ kó jẹ́ pé gbogbo ẹ̀ tá a bá tún lọ tá a bá tún bọ̀ n ti ń túmọ̀ sí òun náà ni pé nǹkan kan tí a mú wá tó jẹ́ pé kò sí tẹ́lẹ̀ nínú àwọn ìtumọ̀ yìí. من معاني البدعة البدء والإنشاء كي يبين bí ó sì wà nínú tíra lisanu arab tí yóò sọ pé bada àṣeyà yẹ̀dá ọ̀hún bada àrùn bìmáàná àṣẹ ọ̀hún wà bàdá ọ̀hún. pé èèyàn kéèyàn bẹ̀rẹ̀ nǹkan kan ìtumọ̀ bada àrùn òun náà ní pé kéèyàn bẹ̀rẹ̀ kankan ilé wa nínú lisanu arọ nínú àwọn àtúmọ̀ rẹ̀ náà o ní pé nǹkan alákọ̀ọ́kọ́ pẹ́ pé nǹkan mi ò síwájú rẹ̀ eléyìí ẹ̀rí rẹ̀ ó ní ọ̀rọ̀ náà tí ó sọ yẹn pé kún máa kún tùbí dá àmìnà rúṣùl ó sọ fún àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam pé sọ fún àwọn ìjọ rẹ̀ pàpà àjùlọ àwọn kẹfìrí mẹ́kà pé máa kó tìpéjà amínà rọ́sọ̀ èyí yẹn ṣe aláwọ̀kọ́ nù àwọn òjíṣẹ́ bí kò ṣe pé àwọn òjíṣẹ́ ti síwájú òbí rẹpẹtẹ tí ọlọ́run bá sọ́nà wọ́n tààrà tó ti rán wá sáyé máa kó tìpéjà amínà rọ́sọ̀ ìtumọ̀ ẹni pé kìí ṣe mi ni àkọ́kọ́ òjíṣẹ́ bí kò ṣe pé àwọn míì ti wá síwájú òbí nínú àwọn òjíṣẹ́ àti àwọn ẹlẹ́tì ọlọ́run bá rán níṣẹ́ أي ما كنت أول أول من أرسل قد أرسل قبلي رسل كثير kìí ṣe ní àkọ́kọ́ òjíṣẹ́ ìtumọ̀ nínú ọ̀túnmọ̀ bíjà àwọn ni pé nǹkan tó jẹ́ àkọ́kọ́ tí nǹkan mi ò síwájú rẹ̀ nínú àwọn ìtumọ̀ rẹ̀ ó ní alẹ́kítọ́rà alẹ́kítọ́rà innovation innovation ó yàtọ̀ sí discovery àbí kéèyàn innovate nǹkan ó yàtọ̀ sí kéèyàn discover nǹkan àwọn onímọ̀ administration wọ́n máa sọ pé kéèyàn discover nǹkan nǹkan bẹ́ẹ̀ pé ti ń bẹ tẹ́lẹ̀ pẹ́pẹ́ ẹnìkan wá ṣègbìyànjú láti jẹ́ kí nǹkan ó sì bóyá through experiment ni o ó wá padà hó nǹkan jáde ó discover ni bí electricity ní ìsìn it has been discovered ṣùgbọ́n innovation ní nǹkan tó yẹ pé kò exist rárá tẹ́lẹ̀ so hada wọn lè tẹ̀ra ní tí ò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé èèyàn mú wá so àwọn bídà nìyí nínú èdè gbogbo àwọn tí a wa yìí ìtumọ̀ bídà ní èdè yìí ó wà nínú tíra lisan arab tó Eh, dictionary lágbáwá tí ó fẹsẹ̀ rinlẹ̀ tí ó sì jẹ́ pé eh, ẹni tí ó ṣe kì í ṣe nínú àwọn àfọ oníbídà ìtumọ̀ bídà nínú ṣẹ̀ríà èyí tí ó kàn wá jù òun náà nìyí àlùbídà àtúnfẹ ṣẹ̀ríà kìláàfù sunna n táwọn pè ní àdádálẹ̀ nínú ṣẹ̀ríà ìtàkùn ní àdádálẹ̀ ìlàkù súnà òun náà ní ìdàkejì súnà tábà sọ pé eléyìí ní súnà o ìdàkejì rẹ̀ òun náà ni bídà bídà òun náà ní ìdàkejì súnà bídà nínú ṣẹ̀ríà òun náà ní ìdàkejì súnà àwọn àfáà òní pápá ìjọba tí wọ́n sọ̀rọ̀ nípa ìmọ̀ àkídà nínú wọn ni ìmáàmù Ṣàtúbí tí wọ́n sọ̀rọ̀ nípa bídà nífọ̀síwẹ́wẹ́ nú àwọn tíra tí ó gbajúmọ̀ jù tí a bá sọ nípa táwọn àfáà kan nípa bídà òun ni àlẹ́ àtisán lil Imam Shatibi rahimahullah ta'ala ìgbà tí ó ń define bídà ó sọ pé albid'atu tariqatun fi din mukhtara'ah tudahi ash-shar'iyyah yuqsad bis-suluki 'alayha ما yóò بالطريقة الشرعية. إذا أقول ṣẹlẹ̀ بيها níta ń pè ní أني أنا ẹ ìmáàmù ṣáàtìbí bí ó ṣe define ẹ ó ní ọ̀nà kan ní nínú ẹ̀sìn mọ̀tàrà tó jẹ́ pé a innovate tẹ́nìkan dálẹ̀ tí ò sí tẹ́lẹ̀ yóò sọ̀rọ̀ bí sòlókè àléhà máa yóò ntí èèyàn máa gbà lórí ntí sẹ̀rí àbáfilélẹ̀ olóbèrò àwọn tó jẹ́ ẹ̀sìn tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tí ó mú wá fún wa tí ọlọ́run ọba rẹ̀ fi rán irú èròǹgbà ni ẹni tó dá bídà yìí náà lẹ̀ irú èròǹgbà lọ́gbà pé òun fẹ́ fi máa wá sùnmọ́ sí ọ̀dọ̀ náà subhanahu wa ta'ala ni ó tí à ń pè ní bídà ni ṣùgbọ́n nǹkan yìí kìí ṣe bí ó ń ṣe ọlọ́sọ̀ sára bí ó ṣe ṣe kò sì sínú tí ọlọ́ọ̀bá sọ̀rọ̀ náà tààlà tí ó pa láṣẹ kò sì sínú tí àwọn sọ̀hábà tí wọ́n ṣe ilé wà nínú tíra àlẹ́ àtẹ̀sọ́ọ̀mù ṣáàtúbí mùjálàjà aláwọ̀kọ́ sọ̀fà thirty seven nínú àwọn tí ó sọ̀rọ̀ nípa albidà tààrífù bidà definition bidà àdádálẹ̀ inú ẹ̀sìn ó ní sheikhul islam ibn taymiya ahmed ibn abdulhalim ibn taymiya rahimahullah nínú ọ̀rọ̀ tí wọ́n kọ́ sọ pé albida fi din hiya ma lam yashra'ahu allah wa rasuluhu wa huwa ma lam ya'mur bihi wala istihbabin wọ́n ní nǹkan pè ní ó ní nǹkan tó yẹ pé ọlọ́run bá tí ọlá rẹ̀ ga kò sí ní òfin bákan náà ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò sí ní òfin òpin lẹ́sìn ọlọ́run bá àbí òjíṣẹ́ rẹ̀ pé òun pàṣẹ rẹ̀ yálà ìpàṣẹ pé nǹkan yìí ọ̀ràn yẹn ní o ẹni ó bá ṣe yóò gbàládá ẹni tí ò bá sì ṣe yóò jìyà àbí bẹ́ẹ̀ kọ́ wọn ò pàṣẹ rẹ̀ nípasẹ̀ pé ẹni tó bá ṣe yóò gbà ládàá ṣùgbọ́n ẹni tí ò bá ṣe náà kò ní jìyà wọn ò pàṣẹ kankan méjèèjì wọn ò pàṣẹ kan méjèèjì lórí nǹkan náà gbogbo ohun tó bá ti wá báyìí tí ò sáṣẹ ọlọ́run ọba àti tí òjíṣẹ́ rẹ̀ ń bẹ ó ní bídà ni definition tí ó mú wá ó tún sọ ní ààyè mi pé eléwà nínú mọ̀túmọ̀ olùfàtà wa volume four. Uh, page 107 oh seven and one oh شيخ الاسلام ابن تيميه رحمه الله تعالى وتصنيع يمين بالبدعه ما خالف الكتاب والسنه او اجماع سلف الامه من الاعتقادات والعبادات oni tá a pè ní bídà àdádálẹ̀ nínú ẹ̀sìn ó ní nǹkan tó takò ntọ́wà nù tí náà ba alukur'an karim tó sì tako sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó wà ní sunna àbí tó tako tí àwọn sọ̀hábà tí wọ́n panu pọ̀ lé lórí yálà tí wọ́n sọ ní ọ̀rọ̀ ẹnu yòó àbí tí wọ́n ṣe ní ìṣe lójú ayé wọn. mílẹ̀ àtẹ̀kọ̀ọ́dá wọlé àìbàdà yálà nínú àjọ ọkàn ni o àbí nǹkan téèyàn máa ṣe ní iṣẹ́ iṣẹ́ ìjọsìn bí àwọn àfẹ́sì tí wọ́n fẹsẹ̀ nílẹ̀ tó sì jẹ́ pé onísúnà ni wọ́n bí wọ́n ṣe sọ definition bídà fún wa nìyí nínú àwọn tó tún jẹ́ àfẹ́sì tó rí pé bí a bá mú àwọn ẹ̀rí wá lórí ọ̀rọ̀ ẹ̀sìn bá a ṣe mú ti àwọn tó ti lọ wá bẹ́ẹ̀ náà ló ṣe ń ká máa mú àwọn tó yẹ pé bóyá ó ṣe ti kí wọ́n ti kú ṣùgbọ́n a sì lè pè wọ́n ní mílíọ̀nù mọ̀ásùrì àwọn tó yẹ pé wọ́n sì àjọ lùgbàní wọ́n ti lè papòdà nísìn àbáwọn tó tiẹ̀ tó wà láyé nísìn nínú wọn nínú àwọn tó yẹ pé àwọn àáfà tí a kà sí pé àáfà ní yìí ni wọ́n wọ́n yẹ̀sẹ̀ kú ni wọn náà ní Sheikh Muhammad bin Salih Al-Uthaymeen rahimahullah so kíkú ikú tí wọn náà ò tí ì pẹ́ kò tí ì pẹ́ púpọ̀ bóyá fourteen twenty or bí fourteen twenty one nínú ọ̀rọ̀ wọn gbà tí wọ́n sọ definition albida wọn ni albida tó máa ahdatha fi din ala khilafi ma kana alayhi nabiyyu sallallahu alayhi wa wa ashabuhu min aqidatin aw amal wọ́n ní táwọn pè ní àdádálẹ̀ nú ẹ̀sìn mọ́ áfíríkà fi dì òun náà ni tẹ́nìkan mú wá sínú ẹ̀sìn tí ò sínú ẹ̀sìn tẹ́lẹ̀ aláàkìlá fi máa ń ká àlàlẹ́ ìnàbí sallallahu alaihi wasallam wa ashabuhu tó sì yapa sí ìlànà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi nílẹ̀ àti tàwọn sọ̀hábà rẹ̀ yálà nínú àdìọ́kàn ni o àbí nínú iṣẹ́ nínú àwọn ìgbésẹ̀ kejì tí a tún lọ síbẹ̀ nípa ọ̀rọ̀ àlùbídà àdádálẹ̀ nọ́ọ̀sì àbí ìtumọ̀ àlùbídà ẹ̀ńdà àlùsùnà ọ̀jọ̀mọ́ à ìtumọ̀ àdádálẹ̀ nọ́ọ̀sì lọ́dọ̀ àwọn táwọn pè gangan ó ní ìpín tí a sọ pé àlùbídà ó ní kátà dálẹ̀ tí ó sírú rẹ̀ tẹ́lẹ̀ níta dálẹ̀ tí ò sí irun rẹ̀ tẹ́lẹ̀ yìí àlètìdá ó pín sí méjì aláwọ̀kọ́ nínú àwọn tó méjèèjì yìí omi pẹ́ pé n tí ò sí tẹ́lẹ̀ láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam àti láyé àwọn sọ̀hábà rẹ̀ tí ó sì ti ń bẹ ní ìsìn yìí n tí ò sí tẹ́lẹ̀ yìí tó wáyé pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa ó ní afẹ́ pé àlètìdá yankọ́sùn ilá kìsìmáì nǹkan tí o sì tẹ́lẹ̀ ta lọ pé ọwọ́ ń bẹ ní èsì méjì ló pín sí aláwọ̀kọ́ ni pé ìfìdá òfin àdá kàpìtìdá ìmọ̀tàrà alhadifa wàhálà mubah li'anna al-asla fil 'adat al àdádálẹ̀ nínú níta lè pè ní ìṣesí fẹ́ pé kò sopọ̀ mọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí àwọn nǹkan lo ayé ní àpèjúwe irú alátẹ̀sí ní ìsìn rìkọ́dà yìí ní ìsìn kò sí láyé oúnjẹ ọlọ́sọ̀lọ́ sẹ́là kò sí láyé àwọn sọ̀hábà ṣùgbọ́n today's technology wọ́n ti discover rẹ̀ wọ́n sì ṣe tó sì jẹ́ nǹkan tí ń wúlò sáà lè lò àbá lè lò sọ wà nínú táàpù ní bídà àbí òsì táàpù ní bídà irú micro irú kámẹ́rà tí dọ́là tó wà wájú mi náà fẹ́ rẹ́kọ́dì náà kò sí láyé oṣù ọlọ́run sọ́la kò sí láyé àwọn sọ̀hábà sọ náà wà nínú bídà àbí òsì nínú bídà síbi tá a fi ń jẹun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láyé ọsàn sọ̀sánà nígbà tí wọ́n ń jagun ìdà ni wọ́n máa ń lò wọ́n sì kóra kún ní. ṣùgbọ́n lóde òní ìgbà tó yá wọ́n padà discover ìbọn nígbà tó yá wọ́n padà discover àwọn sọ̀wárí scud missile hamilatu tọ̀ iraq àwọn ṣíìpù tó yẹ pé yóò plane ọmọ plane ogun yóò máa fò lórí rẹ̀ láti lọ bọ́ǹbù àwọn ibì kan wọ́n padà dé sọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí sáwọn àwọn nǹkan wọ̀nyí náà sọ́nù náà wà nínú bíjà fẹ́ẹ́ pé àwọn mùsùlùmí sọ pé ah, ah, bíjà ni a gbọ́dọ̀ lò àbí kò sí nínú bíjà òun la sọ pé àlètìdá kìsìmán nǹkan tí ó jẹ́ pé ń bẹ ní ìsìn tí ó sì sí tẹ́lẹ̀ fẹ́ẹ́ pé àwọn èèyàn innovate ó pín sí méjì aláwọ̀ kan nù rẹ̀ ẹni tó yẹ pé kò so pọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn àdáàt wàdáwàt ni nínú àwọn nǹkan lólé ayé ni àwọn nǹkan wọ̀nyí wà eléyìí ọlẹ́tọ̀ kí á lò torí pé al-aslu fil àdáàt al-ibaha wal gbogbo àwọn nǹkan wọ̀nyí ìpìlẹ̀ níbẹ̀ ò ní pé ọlẹ́tọ̀ kí á lò títí tá fi rí ẹ̀rí tí wọ́n wà wá láti inú tí wọ́n rọ̀ bá àti láti inú súnà tó sọ pé eléyìí o nítorí ìdí báyìí o kódà kálò ẹlẹ́ẹ̀kejì nínú ìpín nǹkan tó yẹ pé kò sí tẹ́lẹ̀ tó wá wà ní ìsìn ó ní ìdídáhùn fìdí nǹkan tí ò sí tẹ́lẹ̀ táwa bẹ̀rẹ̀ sí sí ní tàbí táwa mú wáta innovate ní ìsìn ṣùgbọ́n tó jẹ́ pé nínú ọ̀rọ̀ ẹ̀sìn òun nìkan náà eléyìí muharram ìdájọ́ rẹ̀ ni pé èèwọ̀ ni kí mùsùlùmí ó ṣe ní ẹ̀sìn ní alẹ́ aslam fil ibadat at-tawqif torí pé ìpìlẹ̀ níbi tá à ń pè ní ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo tọ́jọ́ máa ẹ̀sìn wa pátápátá ìpìlẹ̀ ń bẹ ni pé tí ọlọ́ọ̀bà sọ̀rọ̀ náà tààlà bá ṣe ní ẹ̀sìn tó sì pa láṣẹ tó pa òṣìṣẹ́ rẹ̀ láṣẹ pé kó máa fi sin òun tó ṣiṣẹ́ náà sì ṣe ní ẹ̀sìn tó fi kó àwọn sọ̀hábà rẹ̀ á rí i pé nígbà tí ọlọ́wà sọ̀rọ̀ náà tààlà tó pe ànábì rẹ̀ wá pé kó wá gba ìrun ìgbà tó gba ìrun dé ọ̀rọ̀ Jibril alayhi salam pé kó wá kọ́ níbi ó sì máa kírun ìgbà tí àlọ́ wa fún sọ̀rọ̀ náà wá kírun rẹ̀ ó wá tó bá àwọn sọ̀rọ̀ rẹ̀ pé sọ́lú kàmàrọ̀ ètò ní kò sọ́lí bẹ́ẹ̀ sẹ́ni tí mò ń kírun bẹ́ẹ̀ náà ní kẹ́yìn inú máa kírun ìbàdà ìjọsìn nu gbogbo tó jẹ́ ìjọsìn pátápátá àléébù nǹkan kan wá káàkó pé àfi ń wá sọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run sọ̀rọ̀ náà tààlà àyàfi tí ọlọ́run bá bá pa láṣẹ tó pa ànábì rẹ̀ láṣẹ tí ànábì wa fún sọ̀sálàm náà sì ti ṣe lójú ayé rẹ̀ tó sì kó àwọn sọ̀hábà rẹ̀ ó ní ó sọ̀rọ̀ sọ̀sálàm sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹnì yòówù tó bá dá nǹkan kan lẹ̀ nínú ẹ̀sìn tí ò sí àṣẹ ọlọ́run bá ń bẹ tó ìsàṣẹ àlẹ́wọ̀n fi sọ̀ sára bẹ àwọn wàrọ̀ á dà padà sí i. àwọn ìpín bídà mi ní lọ púpọ̀ nínú rẹ̀ torí pé àwọn kókó kan ṣe pàtàkì tí ó yẹ kí á emphasize lórí rẹ̀ dáadáa kí ààyè ó lè gbà wá láti mú sọ nínú rẹ̀ òun náà ni alhad awul kọ́ọ̀lù fọ́sùn bẹ́ẹ̀ náà bídá والأمور الحديثة الجديدة ومتطلبات العصر ntí a lè pè ní ntá a lè fi sòfin à láàrin ntá a pè ní bídà àdádálẹ̀ nú ẹ̀sìn àti àwọn nǹkan tí ìgbàlódé tó mú wá tó jẹ́ nǹkan lò kí la fi mọ̀ yàtọ̀ láti mọ̀ pé eléyìí o bídà àdádálẹ̀ nínú ẹ̀sìn ni eléyìí o kì í sì ṣe nínú àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn. al-ashya' al-jadida al-haditha qisman gẹ́gẹ́ bí mo ti mẹ́nu bà tẹ́lẹ̀ ìpín kan nǹkan tó yẹ kò sí tẹ́lẹ̀ tí ń padà ń bẹ ní ìsìn ọ̀nà méjì ni. qismun yata'allaqu bi umuri dunya ìtọ́ yẹ pé ọ̀rọ̀ ilé ayé olóṣùmọ́ nǹkan àlò olóṣùmọ́ bí aṣọ wíwọ̀ ní ìsìn oúnjẹ jíjẹ nǹkan mímu àwọn irinṣẹ́ nǹkan ìjà weapons àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí kò sí láìpẹ́ níbi lílò rẹ̀. ìkejì ó ní ní tí ó jẹ́ pé kò sí tẹ́lẹ̀ nísẹsẹ ń bẹ ni ṣùgbọ́n tó yẹ pé nínú ẹ̀sìn nítorí sopọ̀ wa ni. sheikh muhammad nasiruddin al-albani wọ́n mú àwọn rahimahullah wọ́n mú àwọn kankan wá tá a lè pè ní kawaid àwọn tí a lè tá a lè fi mọ ìyàtọ̀ láàrin táwọn ní bídà àti tí ì bídà nínú tíra àwọn ahkamul jana'iz page two hundred and forty two wọ́n sọ nínú ọ̀rọ̀ pé iná bídá al-mansus ala dalalatiha min ash-shari' hiya pé àwọn tá ń pè ní àdádálẹ̀ tí ó jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀sọ̀ àbí àdálọ́run sọ̀rọ̀ sálà ọ̀sọ̀ tó já mọ̀ pé bídá ni eléyìí àdádálẹ̀ nínú ẹ̀sìn téèyàn bá ti ṣe wọ́n ní wọ́n wá bẹ̀rẹ̀ sí ka àwọn nǹkan wọ̀nyí pé alákọ̀ọ́kọ́ nù rẹ̀ ni pé كل ما عارض السنة من الأقوال أو الأفعال أو الأقاعي ولو كانت عن اجتهاد gbogbo nǹkan tí ó bá ti tako sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ ẹnu àbí inú iṣẹ́ ṣíṣe àbí inú àjẹ ọkàn àpèjúwe yìí bilimita yẹtọ́lẹ́ ìmọ̀kàn àpèjúwe ni ó yẹ kí a understand dáadáa àwọn kan tó tako súnà nínú ọ̀rọ̀ ẹnu àbí nínú ṣẹ́ṣe àbí nínú àdì ọkàn kí ẹnìkan ó dé nísìnyí kó sọ yín pé òun lálàá lápèjúwe pé òun rí adájọ́ Muhammad sallallahu alaihi wasallam ó wá fún un ní ó sọ pé irun kan kù tó yẹ kí ẹ̀yin mùsùlùmí ó tó máa kí ní ìsìn yìí o tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà ìrùn kan kò fẹ́ kẹ́yìn mùsùlùmí tó máa kí ní ìsìn tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà ìrùn márùn gbogbo mùsùlùmí mà táǹkì ọwọ́ ní òun lálà pé ìrùn kan tó kù òun sì lánàbì ànábì lọ sọ fún un bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam á rí i pé tí ẹni yìí bá sọ nǹkan ìfáwà mùsùlùmí gbogbo wa lámà pé hàdà mukhalifun li sunna eléyìí ti tako sunna lẹ́mọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbogbo ọjọ́ ayé rẹ̀ tó lò ìrun márùn òun náà ní kí irun kọ̀ọ̀kan yìí ó sì ní iye rákàtí máa kí pẹ́lẹ́pẹ́gbà tí ó gbà wá láti ọ̀dọ̀ ọlọ́run rẹ̀ Jibril wá kọ́ bí ó sì máa kí ó sì wá kọ́ bí ó sì máa àsìkò irun kọ̀ọ̀kan ni tó eléyìí á rí pé tá a bá ti gbé yẹ̀wò ọ̀tà kò sunna àdéhùn àwọn fún mọ̀sọ̀rọ̀ sẹ́lá gbogbo tó bá ti dá ọ̀tà kò sunna nínú ọ̀rọ̀ ẹnu nínú àdìọ́kàn àbí nínú iṣẹ́ ṣíṣe bídà ni. bákan náà kullu amrin ila Allah bihi wa qad naha anhu Rasulullah sallallahu alayhi wa sallam gbogbo sẹ́tẹ̀yìn ó sọ pé yẹn ń ṣe ní ìjọsìn tó sì jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam O ti kọ fún wa ń bi ká máa ṣe kápẹ́ àwọn fi ń ṣèjọsìn òun ṣe ọlọ́sọ̀ sọ́là fún ọ̀pẹ̀lẹ̀ àwọn sọ̀hábà ń jọ ó wá rí ọkùnrin kan tí ó dúró ó ṣe lọ́wọ́ abẹ́rẹ́ nínú òrùn ó ṣe lọ́wọ́ bẹ̀rẹ̀ pé man hadha talẹ́lẹ́ wọ́n sọ pé hadha Abu Isra'il ẹni tó rí Abu Isra'il lórúkọ rẹ̀ ó ṣèlérí pé òun ọmọ gbààwẹ̀ òun ò sì ní sọ̀rọ̀ òun sì máa dúró òun ṣe ọlọ́sùn sálà wọn àgbà pé mùrù ẹ̀pá láti ẹ sọ fún pé kọ́ máa sọ̀rọ̀ torí pé kò sí ìjọsìn kankan bíi pé èmi sọ̀rọ̀ mo fi ń ṣe ìjọsìn fún ọlọ́run bá sọ̀rọ̀ tààlà mo fi ń wá sọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run kò sí ìjọsìn kankan bẹ́ẹ̀ kò sí ládàá kankan tẹ́yìn òun bá ìbẹ́ẹ̀. bákan náà kó dúró sípò di kò sí ládà kankan tí wọ́n gbà mí gbé fi àjẹrà rẹ̀ fàlìwò tí mo sọ ọmọ ètò jẹ́ ìjọsìn nínú àwọn nǹkan tí ọkùnrin ń ṣe òun ṣe ọlọ́run sára ní ẹ sọ fún pé kọ́ parí rẹ̀ òun náà ni àwẹ̀ tọ́jà ní ẹ̀ láti gbà. a rí i pé kéèyàn máa fi àjẹ ẹ̀mí ara rẹ̀ ní ìsìn kó sọ pé òun fi ń wá àsomọ́sọ́dọ̀ ọlọ́run àsomọ́sọ́dọ̀ tààlà ni bí àpèjúwe tá a mú wáyé òun ṣe ọlọ́run ti kọ̀ fún wa bẹ́ẹ̀ gbogbo tí ó bá wá jọ tí ẹ bá sọ pé òun fi ń wá sọmọsọdọ Ọlọ́run àṣọ náà tààlà bídà ni. bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kẹta kúlù amrin láyúkín àyùsra ilà bìnafsì àwòtọ̀ọ̀tìfìn wàlà nẹ́sọ̀ àléyìn fọwọ́ bídà ilà màkàn àǹsọ̀hàbí. gbogbo nǹkan tí ọjọ́ yẹn pé kò lẹ́tọ̀ọ́ kí a rí i pé yóò jẹ́ òfin àbí yóò jẹ́ ẹ̀sìn nínú ẹ̀sìn wa kò lè jẹ́ ẹ̀sìn àyàfi kó jẹ́ pé kárí ẹ̀rí nínú kótìrà ọlọ́ọ̀bà alukur'an karim àbí nínú sunan lẹ́nu wa muhammad sallallahu alayhi wa sallam àbí nínú àwọn sísí àwọn sọ̀hábà kò lè jẹ́ ẹ̀sìn àbí kárí ẹ̀rí ní àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí kẹ́nìkan wá dé ìsìn kọ́ wá pè lẹ́sìn nǹkan o bíbí àlè gẹ́gẹ́ bí àpèjúwe tí mo mú wálẹ̀ kan pé kẹ́lí kò dé ní sọ́sọ́ yẹ pé òun lálà àbí òun katira òun á padà rí pé sọ̀dáàtù fàájìrì o kìí ṣe méjì mẹ́ta ni àárẹ̀ pé eléyìí àdádálẹ̀ tó fojú hàn ni torí pé nǹkan kan nínú ẹ̀sìn rẹ pé a gbọ́dọ̀ ṣe àyàfi wọ́n yẹ bí kárí ẹ̀rí nínú Al-Qur'an Karim àbí nínú sunnah Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kẹrin máa ń sìkọ̀ bẹ̀rẹ̀ ìbáradá min a'datil kuffar gbogbo nǹkan tí wọ́n bá ti rò pọ̀ mẹ́sìn nínú àwọn ìṣesí àwọn kèfèrí tẹ̀ rò pọ̀ mẹ́sìn nínú àwọn ìṣesí àwọn kèfèrí bídà ni àdádálẹ̀ nù ẹ̀sìn ni eléyìí sì pọ̀ rẹpẹtẹ ní àwùjọ wa gan eléyìí pọ̀ rẹpẹtẹ kódà tẹ ìjọ́dọ̀ àwọn àfa nínú àwọn nǹkan wọ̀nyí èyí tí ó yọ yàn kúrò ní ìsìláàmù bẹ́ẹ̀nbẹ́ èyí tí ó sì yàn kúrò ní ìsìláàmù bẹ́ẹ̀nbẹ́ èyí tó yẹ pé bídíà mùgá lágọ̀ ọ̀mùká fíra ni kó yàn kúrò ní ìsìláàmù kó sọ̀yàn ní kìfìrí pátápátá ní bẹ́ẹ̀nbẹ́ lápèjúwe nínú àwọn ọ̀nà tí àdúrà ìbáàdà ìmọ̀ bí ọlọ́run sọ̀rọ̀ tààlà kí ìwọ̀n ṣàdúrà ìjọsìn ni. kẹ́ni kan wá wọlé sí pé nínú àwọn ọ̀nà téèyàn fi lè wá àsomọ́sọ́dọ̀ ọlọ́run tí àdúrà rẹ̀ lè tètè gbà ó ní kọ́ máa gbẹ́bọ bí àwọn àfẹ́sùn kan ṣe máa ṣe àbí ṣe máa pa àwọn èèyàn láṣẹ pé ọgbẹ́bọ ni o nítorí ọfẹ́ ṣe yóò ṣe ọgbẹ́bọ ni o nínú àwọn ọ̀nà kan lè tọ́yẹ pé ìṣesí àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí ni tẹ́lẹ̀ nìkan wá mú wọnú ẹ̀sìn tó fi wá sùnmọ́ sí ọ̀dọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala eléyìí náà bídà ni bídà á tún wọ̀ ṣe àdádálẹ̀ nú ẹ̀sìn nítorí pé ó fi ń wá sùmọ́sọ́dọ̀ náà ọba ni nítorí jáde àdálẹ̀ nú ẹ̀sìn lọ ó sì ń jẹ́ ṣíríkù ó ń jẹ́ ẹbọ nítorí pé sọ́ọ̀fù làìbáyá ìwé ìrìlá ntọ́ jẹ́ ẹ̀sìn tó yẹ pé èèyàn gbọ́dọ̀ ṣe fún ẹlòmíì tó yà sọ̀sí ọlọ́ọ̀bá sọ̀rọ̀ wọ́n tàn án la hakun khalisun lillahi sọ̀rọ̀ wọ́n tàn án la ẹ̀tọ́ ọlọ́ọ̀bá ló nìkan ó ní ìjọsìn tẹ́lómi ọ̀gbọ́dọ̀ bá pé bí sẹ́wù lọ́mọ kínkín bá inú rẹ̀ ẹlòmí ọ̀gbọ́dọ̀ bá pé ó ní inú fi jẹ́ ṣerúkù tó máa wọ́n sí kọ́tù ìbáàdà mínà àdá tó kú fa gbogbo wọn kan tán bá rò mọ́ ẹ̀sìn àbí tán bá dàpọ̀ mọ́ ẹ̀sìn tó sì jẹ́ nínú àwọn ìṣesí àwọn ẹlẹ́bọ ṣírkù bídà ni àdádálẹ̀ nù ẹ̀sìn irú ẹ̀ náà ni pé ká sọ pé rúkìá ní ìsìn yìí a fi máa dènà àrùn tí àrùn báyìí ti ṣẹlẹ̀ a fi máa ṣokùnfà a fi máa wọ okùnfà kí àrùn ó lọ kí ọlọ́run bó fi ṣe ṣìfà ó fi ṣe ìwòsàn ẹnìkan wá wò pé àwọn à ń kó gèdè. à ń pààyà gbọ́ à ń náà ibi lára náà ni asáàtì sọ pé rúkìá gbólóò tí a máa ń pè lẹ́nu mi nínú àwọn ìṣesí àwọn ẹlẹ́bọ òlélẹ́ yìí pé a gbọ́dọ̀ dápọ̀ mẹ́sìn rárá bí ṣe wùlẹ̀ ọmọ àdádálẹ̀ nú ẹ̀sìn ni ó sì ṣe ń gbà mí kọjẹ́ ó sì ṣe kọjẹ́ ṣe kọjẹ́ nínú àwọn ọ̀nà tí sheikh nasir albani wọn tẹsíwájú nínú àwọn tí wọn fi ṣàlàyé àwọn àwọn tí a ń pè ní tí ó yà á dá tá ń pè ní bíbí àmà pé mọ́nà sọ aláṣẹ bábí báàdùn ulama siyama al-mutaakhirina minhum wala dalila alayh ètí àwọn àfáà kan bàbá àjọyọ̀ nínú àwọn ẹni kan torí àwọn ẹni ìṣáájú as-salafu salih rahimahullah rahimahullah ta'ala hum abaru nas kuluba àwọn tó yẹ pé àwọn ẹni ọkàn wọn mọ́ jù tí wọ́n sì fẹ́ràn dáadáa jù wọ́n sì nífẹ̀ẹ́ ẹ̀sìn yìí jù wá lọ wọ́n sì gbọ́ ẹ̀sìn yìí yé jù wá lọ àwọn táwọn pè ní ṣubuhat àwọn àrújú àti shahwat àti ìfẹ́ ẹnu mo fẹ́ mo fẹ́ ọkàn ó kéré lọ́dọ̀ tiwọn lọ́dọ̀ àwọn ẹni kan ẹ̀ ọ̀dọ̀ àwọn ẹni kan ẹ̀ náà ni eléyìí ti pọ̀ kéèyàn orí òdodo báyìí kó sì máa tẹ̀lé ìfẹ́ ẹnu rẹ̀ ìtí nẹ́sọ̀rọ̀ alẹ́ sèbáàbí ìbáàdùn nẹ́sọ̀rọ̀ alẹ́ sèbáàbí ìbáàdùn ọ̀làmà apá kan nínú àwọn àfa apá àjòyìn lásìkò tá a wà yìí tí wọ́n sọ pé ẹ̀sìn ni tó sì jẹ́ pé láàdẹ̀lì làálẹ́ láàmìnà kìtà wọ́n làmìnà súnná wọ́n làmìnà fẹ́ẹ́ wọ́n sọ pé sìn ni ṣùgbọ́n àrínú tí wọ́n náà bá àṣírínú súnà dẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam àṣírínú àwọn ṣiṣẹ́ àwọn sọ̀hábà ridwanullahi alaihim. kí ẹnìkan sọ pé òun lálàá ní ìsìn wọn á fò ní àṣàlátù kan à ń pè ní àṣàlátù fàátì aláṣẹ bíi nìfà lápèjúwe a rí pé láyé oṣù ọlọ́sọ̀lọ́ sálà nígbà tí àyà iná wọ́ wọn máa láyé kápá mi sọ̀ lóhùn àlà nàbí ìyá àyíwá nàbí nà àmánù sọ́lù àlẹ́ ìwọ̀sẹ́lẹ̀ mu tẹ̀sílẹ̀mà nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ àwọn sọ̀rọ̀ bákan náà Allahumma salli ala Muhammad وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد títí lọ sí parí síra àsọ̀láàtù yẹn kẹ́ni kò wá dé lẹ́yìn àìmọye ọdún kó sọ pé òun lálà òun rí ànábì pé ó fún un ní àsàlátù kan ní àpèjúwe àti gbogbo tó jọ á rí i pé eléyìí kò lè jẹ́ ẹ̀sìn láéláé bí ṣe wùrẹ́ ọmọ torí pé àárín nǹkan kan tó jẹ́ ẹ̀rí tọ́tọ́ka sí nínú ọ̀rọ̀ ń sọ lọ́sọ̀ sálà nínú àwọn àdéhìí rẹ̀ a sì ní pé àwọn sọ̀hábà ṣe ẹnìkan kan wò sí sọ kíkọ́jọ́. bákan náà nínú àwọn tá a máa fi dá bídá àmà àdádálẹ̀ nínú ẹ̀sìn òun ni pé nínú àwọn oníran nínú àwọn bídá nínú àwọn ọ̀nà àdádálẹ̀ nínú ẹ̀sìn àlùkòlù fi di nǹkan téèyàn bá ṣe tó jẹ́ pé àṣejù ni nínú ẹ̀sìn. eléyìí ó sì pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn shabab ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn shabab fẹ́ pé yarawna at-tashaddud huwa ad-din as-sahih wọ́n gbà pé ibi tí kankankan bá wà ó ní ẹ̀sìn èyí tó lé ó ní ẹ̀sìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam kana yukarrir ad-din yusrun ad-din yusrun wa la yushadda ad-din ahadun illa ghalaba. ẹ̀sìn yìí ń tọrọ ọ̀rùn ni ẹ̀sìn yìí ń tọrọ ọ̀rùn ni. ó sì ní wọn sọ ní àwọn ọ̀rọ̀ ẹ̀ pé hálàkà mùtàlẹ̀tẹ̀ ọ̀hún hálàkà mùtàlẹ̀tẹ̀ ọ̀hún hálàkà mùtàlẹ̀tẹ̀ ọ̀hún àwọn aláṣẹjù nínú ẹ̀sìn wọ́n ti parẹ́ o àwọn aláṣẹjù nínú ẹ̀sìn wọ́n ti parẹ́ o àwọn aláṣẹjù nínú ẹ̀sìn wọ́n ti parẹ́ o. ẹnfàsì lórí pọ́ìntì yìí tá a bá sọ pé àdínù yusuf ẹ̀sìn tọrọ ọ̀rùn ni àbí pé àlùkùlù fìdí pé àṣejù nú ẹ̀sìn kò wá yẹ ká gbọ́ yé síbi pé bóyá ẹni tá a bá ti pé ó ṣe súnà ní ìsìn torí pé àwọn tí wọ́n fẹ́ kàn án sí náà eléyìí ni wọn ò rí gbégun wọn pé ah wọn ti lẹ́sìn wa ẹ̀sìn ìrọ̀rùn ni gbogbo owó kankankan yìí kò sínú ẹ̀sìn gbogbo ọmọ ọmọ afúnùgbà máa fa ṣòkòtò òkè gbogbo eléyìí ò sínú ẹ̀sìn tẹ́sìn wa ìrọ̀rùn hmm. àdínù yusuf yusuf yẹn gangan ma jaa ani rasul sallallahu alayhi wa sallam ìtọrọ òní tí ànábì mú wa òní tọrọ gbogbo tá a bá ti rí ẹ̀rí sí pé oníṣẹ́ ọlọ́run ọ̀sọ́ òṣìṣẹ́ ọlọ́run ṣe hádà huwa lè yóò sọ̀rọ̀ fìdí torí pé àdẹ́bí wọn sọ̀rọ̀ sẹ́nà wọ́n ìfọ̀ rahmatan lil alamin wa ma arsalna illa rahmatan lil alamin àárọ̀ àbí pé pé ìkẹ́ ló jẹ́ ìkẹ́ la fi ìwọ àlẹ́bí sí fún gbogbo ayé pátápátá ìkẹ́ la fi ọ́ sí. àlẹ́bí àánú ọlọ́kà àánú ọlọ́kà ìkẹ́ ni ó sọ sẹ̀yìnàtọ̀ Aisha ó sọ nínú àdìbì kan pé ó ń ṣe ọlọ́run sọ́sẹ́là ọlọ́run ọba rèé fún láǹfààní pọ́sẹ̀sà nínú àwọn nǹkan méjì àyàfi bómú ìtọrọ jùlọ lẹ́yìn tí fi ń sàánú àwọn ìjọ rẹ̀ so ní kúkúrú ni pé láàyè yìí as an emphasis ìtọ́rọ̀ yẹn gangan òní tí ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam mú wa kì í ṣe pé ẹni tí ọ̀wá nìkan ti tẹ́lẹ̀ yóò wá máa fi léyìn sẹ̀rí pé wọ́n ti ní ẹ̀sìn ìtọ́rọ̀ ní adín yusuf dínú náà yusuf ìtọ́rọ̀ gangan òní tàdàbí mú wa pẹ́ pé láwùlú wàlá jafa wọ́n la tàfé kò sásètò ńbẹ kò yìí sí àsètò ńbẹ. bákan náà kullu ibadatin atlaqaha ash-shari' wa qayyadaha an-nasu ba'da al-quyud mithla al-makan aw az-zaman aw sifa aw gbogbo nǹkan tí ẹ̀sìn bá mú wá tíṣẹ̀rí àgbéwá fún wa ní ẹ̀sìn tó wá jẹ́ pé ó sọ fún alápèjúwe ní ìsìn pé ìrántí ọlọ́ọ̀ba fákùrù lọ́ kẹfìrà wọ̀dàkìrì iná lọ́ kẹfìrà wọ̀dàkìrà àṣẹ bẹ́ẹ̀ nínú àwọn àyà tí wọ́n sọ nípa ìrántí ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala. tọ́jà pé èèyàn lè mú bólú subhanahu wa ní ìsìn kọ́ wí. kódà tí bá ń wí ó lè wí ten thousand lójúmọ́ tí ó sì ní fura pé bóyá ten thousand ló ń wí ó lè wí jù bẹ́ẹ̀ lọ ó lè má wí ó lè wí kọ́mọ́ tó bẹ́ẹ̀ irú àwọn ìjọsìn báwọn tó yẹ pé àwọn èèyàn kan wá mú wọn wá fi òǹkà sí wọn fi dé pé tó bá fẹ́ ṣe tó bá fẹ́ ṣàdúrà ó ṣe láyé láyé láńlá o one million olówó àjòkúrò àmọ́ ṣe láyé láyé láńlá láyé láyé láńlá tí wọ́n ti mú wọn iṣẹ́ lé lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ọ́ kasúra tó yà sí ṣùgbọ́n tó bá ti débi nùbínú kọ̀ọ̀kan ọ́ máa fa kùrùsí ọgọ́rùn-ún lórí nùbínú kọ̀ọ̀kan àwọn nǹkan tó jẹ́ pé ìjọsìn ni nǹkan yìí nípìnlẹ̀ rẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar astaghfirullah la hawla wala billah allahumma salli ala muhammadin wa sallim gbogbo àwọn nǹkan wọ̀nyí ìrántí ọlọ́run ọba ni tọ́jà pé téèyàn bá ń ṣe yóò máa mú ọkàn balẹ̀ èyí ó sì máa gbalada iṣẹ́ tó sì fúyẹ́ lórí àwọn ẹni téèyàn máa gbalada púpọ̀ ṣùgbọ́n ní òǹdí wọn àgbà tí èèyàn bá ti fi òǹkà sí àbí pé tó bá fẹ́ ṣe àkáàrù yìí o inú òkun ló ti ṣe ó sì bọ́ra rẹ̀ lẹ̀ ń hò ní láàrin òru ó ti kúrò ní ìbáadà ńgbà náà ó ti ń lọ sí bídà bó tilẹ̀ jẹ́ pé ìpìlẹ̀ nǹkan ìjọsìn ni tó gbogbo tí ẹ̀sìn bá ti mú wá tí sẹ̀rí Islam mú wá fún wa pé ẹ̀sìn ni ṣùgbọ́n pé pé àwa àwa ọ̀nà tá ń gbà ṣe ó yàtọ̀ sí bí sẹ̀rí àṣẹ mú wá bí ó ń ṣe ọlọ́sàn sálà ń ṣe ṣe bí àwọn sọ̀hábà rẹ̀ ṣe ṣe bídà ni ó ti di bídà ńgbà náà. nínú ìgbésẹ̀ tí ó tó kàn ó ní tàwùsí mánà bídà ìlà mẹ́dà àwùsà bí àwọn kan ṣe pàápàá jù nínú àwọn àlùmọ̀tàkìrín nínú àwọn ẹni kan àìsàn fún wa pé àwọn ẹni ìṣáájú tẹ̀lé látòrí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tẹ̀lé látòrí àwọn sọ̀hábà àti àwọn tán tẹ̀lé wọn aṣááru kúrò ní lùfàdọ́là àwọn tí wọ́n yẹ pé sẹ́ńtúrì mẹ́tẹ̀ẹ̀ta sẹ́ńtúrì oúnjẹ ọlọ́sọ̀ sọ́dà àti ń tọ́tẹ̀lé àti ń tọ́tẹ̀lé àwọn tí wọ́n lùgbàgbà náà àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run bá tẹ́lẹ̀ sì nífẹ̀ẹ́ òjíṣẹ́ ni ọlọ́run sọ́dà ẹ̀sìn sì yé wọn ju àwa lọ ìfẹ́ ló sì kéré lọ́dọ̀ wọn bí ṣe wùyọ́ ọmọ ìfẹ́ ló kéré gan wọn èlò bẹ́ẹ̀ ló tí wọ́n bá gbọ́ nínú ayé àgbọ̀n kẹrì tí wọ́n sì gbọ́ nínú súnà tó wọ̀ sọ̀sálà àti nínú ìṣe rẹ̀ òní wọ́n máa múlò wọn èlò ìfẹ́ lọ́ra bí ṣe wùyọ́ ọmọ ṣùgbọ́n inú àwọn ẹni kan ẹ̀ ló ti di pé a rí pé ọ̀rọ̀ nípa bídà yìí wọ́n ti fẹ́ wọ́n ti fẹ́ sáàpù yẹn ju bí ó ṣe mọ lọ ntí ò sí nínú bídà wọ́n ti fi wọnú rẹ̀ eléyìí kìí ṣiṣẹ́ lásìkò wa yìí lọ́sẹ̀lẹ̀ báyìí ó ti ṣẹlẹ̀ láti nǹkan bíi centuries síwájú nínú ọ̀nà tí nínú àpèjúwe tàwọn sí maana bídà ọ̀nà tí àwọn èèyàn kan ti gbà fẹ́ bídà lójú kọjá ntí ibi tí wọ́n mọ pẹ́ẹ́pẹ́ ntí èsì bídà wọ́n ti mú wọnú rẹ̀ inú àwọn àpẹẹrẹ rẹ̀ ó ní ntí àmú afurawa nínú tíra àlẹ́ àtisọ́ọ̀lì Imam Shatibi tíra àlẹ́ àtisọ́ọ̀lì Imam Shatibi wọ́n ní. هو الحافظ أبا نعيم عن محمد بن أسلم أنه ولد له ولد في أقوم نتاجه محمد بن أسلم ó bí ọmọ ìgbà tí wọ́n á bí ọmọ àwọn gbé ẹnìkan ní Muhammad bin Qasim àtòsí nínú àwọn àkàràánù rẹ̀ nínú àwọn tó bá gbogbo òní ó wá sọ fún muhammad bin Asra wa sọ fún muhammad bin qasim àtúnṣe yìí pé nígbà tó bímọ pé ìṣẹ́rìí ní kàṣẹ́ àbìmẹ́ ó fẹ́ ṣe súnà ó ṣe níbi ọ̀rọ̀ àkíkọ̀ pé gba owó yìí kọ́ mi ra àgbò méjì tí ó tóbi kọ́ bùnú kọ́sìn àtúnṣe òun náà ní sọ ọ̀rọ̀ yìí fúnra rẹ̀ o ó ní wọ́n á fún mi ní àwọn owó iye owó kan wọ́n á rà wà á tọ́ ni aṣáka òkùrọ̀ ó tún fún mi ní dílé àmì mẹ́wàá mi ọ̀kọ́ọ̀lá ni ó wá sọ fún mi pé ìṣẹ́rì bíhá dẹ̀kíkọ́n wà látẹ̀lẹ́kálù fi bá mi ra níta lè pè ní fúláwà ìlú flower tá a fi ń ṣe búrẹ́dì ní ìsìn ẹ sì mọ̀ pé láyé ìjọ èyí ṣe ìlú fúláwà àti ìlú tọ́jú pé ó ti wà prepared alpha mo ní ìsìn yìí a sì máa ṣe búrẹ́dì lọ. ó ní kó o bá mi ra fúláwà kó o sì lọ ṣùgbọ́n o gbọ́dọ̀ kú o gbọ́dọ̀ kú. ọkùnrin ní wàṣẹ̀rẹ̀ ètò láwù ó ní mo bá lọ mo bá lọ ra fúláwà yìí fún un wà nàkàtúwò. وخبزته ثم جئت به فقال نخلت هذا قل موارا fúláwà yìí fún nígbà tí mo lọ mo wá kù mo wá fi قل búrẹ́dì fún mo wá gbé lọ fún níbi àkẹ́kọ̀ọ́ tí mo fẹ́ ṣe ó ní mo wá gbé nígbà tí mo gbé lọ tí mo gbé lọ́dọ̀ rẹ̀ ó ní nàkàtà hàdá ó ti kú èlùbọ́ àbúrò ti kú fúláwà yìí tí mo sì ní kọ́ ọmọ kù ọba níbẹ̀ ni. وأعطاني عشقا أخرى وقال اشتري به دقيقا ولا تنفله واخبزه pé ó tún wáá fún ní dàrádìrà mi mẹ́wàá mi pé lọ ra fúláwà again kó lọ kó o sì gbọ́dọ̀ kú kó o fi ṣe tó fi fi ṣe búrẹ́dì fún mi. ó ní òun bá ṣe bẹ́ẹ̀ ó lóun bá fi ṣe búrẹ́dì fún òun bá gbé lọ sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tó ń gbé lọ sọ́dọ̀ rẹ̀ fọ̀kànlá lè wọ́n wá sọ fún mi pé ìyá abba abdullah ìrẹ́ abu abdullah ẹni tí ó gba ẹni tí ó ń sọ̀rọ̀ yìí gangan tí ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ sí ní sọ fúnra ó ní ìrẹ́ abu abdullah àkíkọ́tù sunnah àkíkọ́ kí èèyàn òbí ma ó sì pa ẹran sunnah ni súnà ọ̀sẹ̀ ọlọ́run sallallahu alaihi wasallam wà náàlù daqiq bid'ah ṣùgbọ́n fúláwà tí a fi ṣe búrẹ́dì ń bẹ̀ ọ wá lọ kú bídà àdáda lẹ́nu ẹ̀sìn ni wà láyé ń bẹ̀rẹ̀ ayẹkùnà fi súnà bídà ọ̀wá dáa kí a wá ro súnà ká wá ro bídà ká ro pọ̀ mọ́ súnà torí nǹkan àpèjúwe tí ìmáàmù ṣáàtìbí inú àwọn àlùfáà tó yẹ pé wọ́n sọ̀rọ̀ nípa bídíà jù tí wọ́n sì fọ́ sí wẹ́wẹ́ tábàlẹ́ ká máa tẹnu bọ bí tíra àlìmáàmù ṣáàtìbí mujallad méjì báyìí ní two volumes ni. torí pé àwa ọmọ akẹ́kọ̀ọ́ òde òní arojú kama máa ka tíra wọ́n ti tún ṣe ètò ìsọ̀rọ̀ ẹ̀ wọ́n ti sọmọ aláìsẹ̀ ti fi bọ́ọ̀lù kan ní ìsìn tọ́jú pé ó fi ṣàlàyé gbogbo tọ́lọ̀ mọ́ bídíà ló ṣàlàyé rẹ̀ wa kullu man ya'ti ba'dahu 'alun 'alayh gbogbo àwọn tí wọ́n ń wá lẹ́yìn rẹ̀ kò sí ni kí wọ́n má ṣe ìṣàrà kí wọ́n má pọ́ǹtì nù tíra al-Imam olóńgbò àpèjúwe yìí wá pé nínú àwọn ọ̀nà táwọn èèyàn gbà kí n tí èsì bídíà tí wọ́n kì bọ́nu bídíà ìwọ tó ń da jàmá mùsùlùmí rú òbí àkíkọ̀ kíní kan àwọn ọgbọ́n ọjọ́ ń bẹ̀ kọ́ wọn gbọ́. ba'da an kana bídà kódà ó tó kórìíra búrẹ́dì tí wọ́n ṣe láì kú tí wọ́n fúláwà kó tó fi ṣe búrẹ́dì fún un ó tún ní òun ò ní jẹ́ kí búrẹ́dì yìí ọ̀sẹ́kù lé òun ọ̀yá máa gbé lọ bídíà kò gbọdọ̀ sẹ́kù lé òun. àpèjúwe kejì ruwiya anna rajulan qala li abi bakr ibn ayyash eléyìí wà nínú ètí mọ́ṣálá ọkọ̀ wà nínú àlẹ́yẹ́tì sọ́ọ̀lì ṣáàtìbí volume two uh, page seventy four ẹlẹ́ẹ̀kejì àpèjúwe ẹlẹ́ẹ̀kejì ọkùnrin kan à ń pè ní abubakar ibn ayyash wọ́n ní ẹnìkan sọ fún pé kéèfà asubáhta bíi lọ́dọ̀ wa ńlẹ̀ yorùbá kéèyàn sọ pé sáájú dáadáa àbí lọ́dọ̀ wa ń bí yìí nínú ní ọ̀yọ́ ń bí yìí ẹ̀ jí bí wẹ́ẹ̀pù náà fi mí ṣe yẹn lórí torí alábàdàn làwọn wọ́n ní pé wọ́n máa kí àwọn pé ẹ̀ jí bí ṣé ẹ̀ ìjì lẹ rí mi àwọn ará ọ̀yọ́ sọ pé ẹ̀ jí bí ṣé ìjì lẹ rí mi ó pé ṣé dáadáa ló jí kéèyàn béèrè ní ìsìn pé sí dáadáa lẹ jí o ẹ káàárọ̀ sí dáadáa lẹ jí o ọmọ sọ pé kéèfà àṣùbà rọbì léèrè báwọn wọn ní fàmà àjà àbàwọn ọkùnrin tí wọn sọ fún báyìí tí wọn sọ pé kéèfà àṣùbà tàbí sí dáadáa lójú yìí ọba dákẹ́ kò dáhùn ọwọ́ àpè ẹni tó sọ báwọn fún un tó ń kí n wá gbé wàkọ́ ọwọ́ àṣọ pé dàúnà min hádì bìdà dákun dídí àwọn àdádálẹ̀ yìí gbèjù sílẹ̀ gbèjìnà sí wa ọ̀rọ̀ nípa ẹ káàárọ̀ ṣé dáadáa la jí kèé ṣe inú àdáadáa rẹ̀ kankan lágbáwá lẹ́yìn tí wọ́n bá sọ pé sàlámù àlékún kan àwọn èèyàn wa ní Saudi Arabia kódà inú dáadáa tó wà lọ́dọ̀ wọn ni pé kéfà ló tọ́yé nùtá kéfà ṣèhásó tọ̀yìnbó wọ́n lè wíyàn láàrin ìṣẹ́jú márùn-ún tẹ́fẹ́ kódà lórí fóònù náà ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí ní tí ẹ̀sìn mú wá fún wa ó ní pé asalaamu aleykum wa rahmatulah wa barakatuh tá a bá kó pàdé ara wa àbí tá a bá ríra wa ká sálámà síra wa kò wá sílẹ̀ ìfín bí ká tó lo àwọn èdè wa ká fi kíra pé ẹ káàárọ̀ o sí dáadáa lẹ jí o ẹ kú sí àná o gbogbo eléyìí kò sí nínú bídà tó mílẹ̀ làádá nínú àwọn àṣesí ni sheikh muhammad bin abdul wahab wọ́n ní tírà kan masail jahiliya wọ́n fi sọ̀rọ̀ nípa gbogbo àwọn àṣẹsí tí ó jẹ́ pé àdádọ́wọ́ muhammad sallallahu alayhi wa sallam ó bá àwọn kèfèrí mọ́kà lórí rẹ̀ tó sì jẹ́ pé ó há láfa wọn ó yapa sí wọn lórí rẹ̀ wọ́n kó jọ kìí ṣe gbogbo àwọn táwọn náà ń ṣe òun ló tako súnà ló sì tako ṣẹ̀ríà ṣùgbọ́n àwọn èyí tí wọ́n ń ṣe tí wọ́n ṣe tẹ́lẹ̀ ká lẹ́gbọ́n ọ̀rọ̀ sọ̀tẹ́ àwọn tó lè tọ́ takú súnà nítorí pé àwọn èèyàn tẹ̀lé fẹ̀ẹ́ nú bí o sọ́nà bá sọ fún wọn pé eléyìí ọ̀dà bẹ́ẹ̀ ni wọ́n sì gbé jùlẹ̀ wọ́n pàtì ṣùgbọ́n ìmọ̀ye nǹkan bẹ tó jẹ́ pé nínú àwọn àṣìṣe àwọn lágbáwá ni tó jẹ́ pé ẹ̀sìn Islam ṣe kíláàrù wọn lórí rẹ̀ ó tún fi wọ́n rinlẹ̀ lórí rẹ̀ pé kò sí láàbí bí kí wọ́n máa ṣe ọ̀rọ̀ nípa tàhíyà tí a máa pèjú rẹ̀ wáyé lẹ́yìn ìgbà tí mùsùlùmí bá sọ pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu tí mùsùlùmí kejì náà dá pé wa aleykum salaam wa rahmatulahi wa barakatu kò sí láì fi ń bi pé ká sọ pé à ṣe dáadáa lẹ jí o ẹ kú sí àná o sáà lé o ẹ bá bá ní para rẹ ò yá. báyìí ẹni tó bá máa ń pè ní lọ́kọ́sì ìṣẹ̀ríyà nínú ó sọ fún alága pé wọ́n ah, fẹ́ tẹ̀ òdí ẹ̀ ọwọ́ àṣẹ ọwọ́ àṣẹ sàlámù alẹ́kùn wàlẹ́kùn sàlám ó sì ń lọ náà nu yóò ti fi àbẹ́rẹ́ ah, tó ṣe dáadáa sí ọlámà nú ẹ̀yà tó dáa jù tó mọ́ọ́rẹ́ jù òun nà ẹ̀yà Yorùbá wa ọ̀dọ̀ àwọn lágbáwá tó wá sọ̀rọ̀ fún wọn bàtàbàtà tó bá ti kọ́ jazakallahu khairan jọ́nà ó ti tán náà nu ṣùgbọ́n àwọn tá a wà lọ́dọ̀ wọn téèyàn bá kí wọn àwọn náà máa mọ̀ wọ́n máa kọ̀ dára rẹ̀ wàláì wọn kọ̀ dára rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n lẹ̀ yorùbá nínú àwọn àṣà tó yẹ pé ẹ̀sìn ò sọ pé bídíà ni ẹ̀sìn ò sọ pé aburú kankan bẹ́ẹ̀ lọ kó o tó kí pé ẹ̀sìn àná o ẹkú sí àná ẹ̀sìn wà náà o ọlọ́run ṣe é lẹ́sàn-án rẹ o zakunlá ọ̀fẹ́ kò sí láì fi ń bẹ̀. àpèjúwe ẹlẹ́ẹ̀kẹta ah, ibnul hajj ìmáàmù ìtura yìí wà tí a mú wá lẹ́lẹ́kejì ọ wà nù Ihya Ulumuddin ní Abi Hamid volume two page two hundred and fifty one kìtà lábẹ́ Kitabul Uzla àpèjúwe ẹlẹ́ẹ̀kẹta ọ wà nù tíra táǹpẹ̀ ní al-Madkhal Ibn al-Hajj Ibn al-Hajj nínú àwọn àfa mọ́tẹ́ àbí ìmáàmù Maliki ara Maghrib al-Arabi so sheikh muhammad uh, sheikh usman dufodi nínú tíra àwọn ihya usunna wa ihmadu bida wọ́n ṣe wọ́n sáǹfààní bíi tíra yìí rẹpẹtẹ bó tilẹ̀ jẹ́ pé àwọn hadith tó tẹ́ pé kò fẹsẹ̀ rinlẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ nínú àwọn hadith tí wọ́n lò ní kúrú ni pé yaqulu ibn al-hajj wa qad mana'a ulamauna rahimahumullahu alayhi rahmatullahi alayhi al inna tìkọ́dáha fil masajid bid'a àwọn àbá wa kọ́nà ọba wa kẹ́ wọn wọ́n ti sọ fún wa pé kọ̀lẹ́tọ̀ kí a máa fi fáànù ntí ọmọ fẹ́ abẹ́kùn sí wa kọ̀lẹ́tọ̀ ká máa fi sí mọ́sálásí nítorí pé àdádálẹ̀ ara àdádálẹ̀ tó díẹ̀ nínú àwọn àpèjúwe ọ̀nà tí àwọn èèyàn fi gbà fẹ́ bídíà lójú ibi tó mọ òní yìí nínú àwọn àpèjúwe ọ̀nà tí àwọn èèyàn gbà fẹ́ bídí àkọjá abitọ́mọ òní yìí nínú rẹ̀ náà sì ni pé ká máa sọ pé ká máa jókòó tẹ̀síìrì nínú àlùkò nínú Ramadan bídí àdá torí pé kẹ́nìkan ọba mọ ní tí à ń pè ní súnà kẹ́nìkan ọba mọ súnà tí ọba mọ jù gbogbo ẹni tí gbogbo àwọn ilẹ̀ lábá gbogbo olú Islam ni wọ́n ṣe ìtìrọ̀ pé Saudi Arabia ọ̀dọ̀ wọn ni sunna rinlẹ̀ sí jù ọ̀dọ̀ wọn ni ìmọ̀ àkídà sì rinlẹ̀ sí jù ọ̀dọ̀ wọn ni àwọn àfáà tá lè pè ní àwọn àfáà tó jẹ́ onísúná tẹ́lẹ̀ ń wọ ìfẹ́ ẹnu ni wọ́n pọ̀ sí jù. Sheikh Islam ló tẹ́ níyà ó sọ fún wa pé rahimahullah ta'ala ó sọ fún wa pé bóyá mo lè kan inú fọ́lù àti péjì ti ṣe nígbà tí a bá padà lọ ó sọ fún wa pé nígbà tí àdádálẹ̀ nú ẹ̀sìn bẹ̀rẹ̀ sí fojú hàn ní ìgbẹ̀yìn ayé àwọn sàhábà ibì kan tó jẹ́ pé bídíọ̀ fojú hàn bẹ́ẹ̀ àdádálẹ̀ òfojú hàn bẹ́ẹ̀ òun náà ni ìlú Màdínà kí ni tó fà á torí pé àwọn àfáà ẹ̀sìn pọ̀ ń bẹ ìlú mọ́ Màlìkí ibnu Anas rahimahullah nígbà àwọn àbá àpọ̀ mbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ súnà gan ló ti di ìṣesí pẹ́pẹ́ wọ́n ti mọ̀ pé bá a ṣe máa ṣe nù kódà kí wọ́n tó rí pé ẹ̀rí ń bẹ nínú alukuran àbí nínú súnà oṣooṣù sùdà àbí nínú àwọn sísè àwọn sọ̀rọ̀ torí pé àwọn àjìdáàdù àwọn fọ́fadà sí wọn àwọn làwọn sọ̀rọ̀ àbí oṣooṣù náà tí wọ́n bá oṣooṣù náà lò gbà ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ó ti di ó ti di nǹkan tí wọ́n ti mọ̀ láwùjọ tẹ́ kí wọ́n sì ní bùkátà kí wọ́n máa wá ẹ̀rí rẹ̀ kí wọ́n tó mọ̀. Saudi Arabia àwọn náà ní ìsinyìí àwọn àfa wa yálẹ̀ èyí tí ń gbé dàmọ́ èyí tí ń gbé àṣà èyí tí ń gbé zohran èyí tí ń gbé Riyadh tó bá ti dínú Ramadan wọ́n máa ṣe ìtìkọ́ lọ sí ìlú Mẹ́kà tí wọ́n máa ṣe dùrúùsì ní masalasi haram wọ́n máa fi òdodo ẹ̀sìn yí àwọn èèyàn lọ́dọ̀ tí wọ́n ń bí yìí ẹ dákun a ní ìdásùn kùránì kẹrin káàtì máa gbọ́rọ̀ náà gbogbo ìgbà káàtì máa gbọ́ fásitì náà gbogbo ìgbà bí yẹn bá lóun tún rédíò orin pàṣọ orin òbésèrè lọ́mọ gbọ́ àsìkò kan táwọn èèyàn tó wá ní tí wọ́n tún máa fi sàwọn èèyàn láǹfààní tí wọ́n ti máa pe ọkọ̀ àwọn èèyàn máa ń rọ̀ mọ́tọ́ náà onínú Ramadan pé lẹ́yìn kẹ́lòmí ó lọ síbi iṣẹ́ rẹ̀ ṣúẹ́ṣúẹ́ òun náà fẹ́ gbọ́ tẹ̀sí yóò lọ jókòó sí jókòó tẹ̀sí tí ó fi gbọ́ ọ̀rọ̀ náà látọ̀ wá àwọn àkàn tó dé pé ah tẹ̀sí inú Ramadan náà bídà ni nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn gbà fẹ́ circumference fi fẹ́ kọjá ibi tó mọ òní yìí gbogbo tí èsè bídíà wọ́n ti wọnú rẹ̀ ọlọ́mọṣà fi òdodo ọ̀rọ̀ rẹ̀ yé wa. nínú àwọn tí ó tún ṣe pàtàkì káwárí pé hàdà eh, alifahamu sẹ̀kìm máa ń ṣàwọ̀ hàdà alifahamu sẹ̀kìm àgbọ́yé yìí tí ó yẹ pé àárẹ̀ ń ṣe yìí níbo ló ti tàn wá níbo ló mú bẹ̀rẹ̀ ibi ó ti bẹ̀rẹ̀ náà ni pé wọ́n ti gbà pé níta ń pè ní súnà àbí níta ń pè ní bídà o gbogbo tí ọba ti sí láyé ó ṣe ọlọ́run sọ́lọ́ sẹ́là tó sì yẹ pé kò sí láyé àwọn sọ̀hábà gbogbo tí ọba ti sí láyé wọn tí ọba ti ṣẹlẹ̀ láyé wọn bídà ni bẹ́ẹ̀ sì ni àìmọye nǹkan wà bẹ́ẹ̀ pé àwọn sàhábà ìdúwàrún lọ àléhìn wọ́n ṣe lẹ́yìn ìgbà tó ń ṣe ọ̀rọ̀ sọ̀tàlà lọ tán tó jẹ́ pé tí a bá ṣe wọ́n ṣe ìsìnbáàtò ẹ̀ nínú ìṣesí oúnjẹ ọlọ́run wọ́n ṣe ìsìnbáàtò ẹ̀ nínú alukurani karim tí wọ́n fi ṣe tó àgbọ́yé èyí tí ń sàárẹ̀ yìí ibi tí ó ti wá nù lọ síbi táwọn ní hukumu bídà fi dín bìjẹ̀ ní àlùwà ìhà ìdájọ́ bídà ẹ̀ mo máa ń sọ kí nìkan tí àwọn bá ń ṣe lẹ́tọ̀ àbí tábà pé àwọn lẹ́tọ̀ àwọn èyí àwọn ò ní tẹ̀lé àwọn ò ní sọ tí ó yá àwọn èèyàn kan nú ìyẹn lè wà kálẹ̀ kọ́yẹ́ pé tá mẹ́nuba kọ́yẹ́ pé tó náà ń sinmi tá pè ní bídà àwọn èso tí ó yọ yẹn nú àwọn èso tí ó yọ yẹn nú tá a bá rí pé ẹ̀rí wà lórí rẹ̀ nínú tíra ọlọ́run bá àti nínú súnà nílò ìṣọ̀ṣọ́lá ni a sọ ó bá wúyàn kò bínú ó sì wà bá wa. ní kúrú ọ̀rọ̀ nípa ìdájọ́ bídà àlùbídà bìjẹ̀mí àlùwà àyà gbogbo ìrántí pídà bídà pín sí pátápátá kulluha muharrama wa dalala yàní haramu ni ọ̀nà àlò òsì ni gbogbo táwọn bá ń pè ní bídà bídà lélẹ́yìn o ọ̀nà àlò ni haramu sì ni ìdájọ́ rẹ̀ ẹ dákun ẹ jẹ́ kí a fi ọkàn bá mi lọ dáadáa níbi pọ́ìntì tí a wà yìí kullu bídà haram wa dalala ọ̀nà àlò ni gbogbo bídà haram èèwọ̀ sí ni wọ́n sọ lọ́sọ̀ sáà sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa eléyìí wà nínú sọ̀hẹ́ Bukhari riwaya mi ẹgbẹ́ ọ̀rọ̀ wa mi ó ní man amila amala laysa alayhi amruna fahuwa radd eléyìí wà nínú sọ̀hẹ́ Muslim ẹni yòówù tí ó bá ṣe nǹkan kan tí ó sí àṣẹ ọlọ́ọ̀ba àti tòbíṣẹ́ rẹ̀ ń bẹ̀ á dá nǹkan náà padà fún mi wọ́n sọ́nà sọ́tàlá sọ nínú hadith kan náà pé wàyíyá kan nínú hadith ogun wàyíyá kan mọ̀tẹ́fà ti gbòmọ̀ fàyínà kó la mọ̀tẹ́fà ti bídà وكل بدعة ضلالة ó dọwọ́ yín o kẹ́ ìjìnlẹ̀ sí àwọn tẹ́sẹ̀ máa dálẹ̀ nú ẹ̀sìn torí pé gbogbo àdádálẹ̀ gbogbo tá a bá ẹ̀sìn mú wá tí ó sì nú ẹ̀sìn tẹ́lẹ̀ àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ sì lèyí ọ̀nà àná mi. dálẹ̀ hadal hadith àwọn hadith àmúwá fún wa yìí ohun tó kà fún wa pé gbogbo bíjà o dọ̀làlà ni alùmí wọ muharram ìdájọ́ rẹ̀ sí ni pé àsìníwọ̀ àwọn àbá wa sọ fún yìí pé walakinna tahrim yatafawat bihasabi naw'iyyati bíjà wọ́n ti á mọ̀ yìí pé bíjà kìí ṣẹyọ kan ó ní ìpín wọ́n sì ṣe ní ìpín bẹ́ẹ̀ náà ló ṣe pé bí wọ́n bá ṣe nípa tó bẹ́ẹ̀ ni ìdájọ́ rẹ̀ ó sì rí ọ̀rọ̀ yìí tí ó ń kà fún wa yìí ó wà nínú tíra alimami ṣáàtì aliyatusom alimami ṣáàtì bí volume two page thirty seven ó sì tún wà nínú tíra kan alibida ta'arifuha anwa'uha ahkamuha di sheikh Salih Al-Fawzan àwọn ní Saudi Arabia gbogbo wọn mutafallinun ni wọn àwọn àfáà pẹ́ẹ́pẹ́ ẹnìkan ní wọn bó ṣe mọ tafsir ló mọ hadith ló mọ usul fiqh ló mọ lugha ló mọ nahu ló mọ gbogbo ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n máa ń ní takhasus a máa ń mọ àwọn kọ̀ọ̀kan pé sẹ́rà àbá ìmọ̀ nípa ìmọ̀ usul o Sheikh al òní nígbà táwọn pè ní ìmọ̀ hadith o sheikh abdulaziz bunu abdallah bunu baaz rahimahullah oni nípa fúkì wo sheikh muhammad bin salih al-Uthaymin oni ẹni tí wọn mọ nípa ìmọ̀ àkídà o ní àwọn afá Saudi Arabia àwọn sì ń bẹ láyé ní ìsìn kí wọn bá ṣàlékún ẹ̀mí gúngun fún wọn oni sheikh salih bunu fawzan al-fawzan adáhùn lọ nínú tíra àwọn. البدعة تعريفها أنواعها أحكامها wọ́n sọ yí pé àwọn àdéhìta kàfúnra wa yìí ó ń tọ́ka sí pé gbogbo táǹkì ní bídà mọ̀dúdà á dà padà sí ọ̀dọ̀ ẹni tó ní kò ní gbalada nǹkan lórí rẹ̀ muharama èèwọ̀ ni kí mùsùlùmí ó ṣe bákan náà dọ̀ládà ọ̀nà àdùnní walakin tahrim yatafaawat bihasabi naw'iyyati al-bid'ah. ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ ká sì gbọ́ àgbọ́yé pé bí èèwọ̀ ìjẹ́ èèwọ̀ rẹ àti ìdájọ́ tí bídà àkọ́kọ́ máa gbà àkọ́kọ́ máa gbà bí bá ṣe nípọn tó bẹ́ẹ̀ ni ìdájọ́ tí wọ́n gbà wọ́n á sọ pé faminha máa ń wà kófurun sọ̀rọ̀ àwọn pé kàtọ́wá bìlkùbó takọ́rùbá ilà asuhàbìhà kéèyàn ó máa àpèjúwe rẹ̀ ní pé kéèyàn ó máa rọkiri ká sàárè ní ìsìnyí lẹ́ni tí ó ń wá sùnmọ́ àbí ń pe àwọn tó wà nù sàárè o ìwọ ìyá mi mọ́mọ́ sùn lọ́rùn mo bá ń ṣe kíní yìí mo jẹ́ tèmi wọ́n dà ọjà gbogbo àwọn ọ̀rọ̀ báyìí kódà kọ́ máa yí kó sàálẹ̀ kọ́ máa wí inú àwọn gbólóhùn yìí lẹ́nu kí ló dáa fẹ́ pè ní bídíà nítorí pé ó fẹ́ súnmọ́ ọlọ́run ọba ni ó sì fẹ́ pe ọlọ́run ọba rẹ̀ ṣùgbọ́n eléyìí èsì ọ̀nà tí àrẹ́mọ̀ sọ̀sálà ń ṣàlàyé fún apá àfihàn pe ọlọ́run ọ̀nà tó bàjẹ́ bídíà ọ̀nà ọdá àdádálẹ̀ ó mú àdádálẹ̀ kan wọnú ẹ̀sìn náà tí ò sí inú ẹ̀sìn tẹ́lẹ̀ kúfúrú sì ni nítọ́ yóòyàn kúrò ní ìsìláàmù bákan náà tàbí nínú tàbáyé wàlúùdúró láha wàdúrà ọ̀sáàbíà wà ìsìgáta bíyẹn kéèyàn máa pèsè kéèyàn máa ṣe ìpèsè fáwọn òkú àti fáwọn àlùjànnú ó dà fún màláíkà àti kéèyàn máa gbẹ́bọ kéèyàn máa wáyé rànwọ́ pẹ̀lú àwọn tó ti kú ẹni tó wà nù sàárè gbogbo àwọn kan wọ̀nyí àdádálẹ̀ nú ẹ̀sìn ni torí pé kìí sí ọ̀nà tí ọlọ́run bá ní ká máa fi wáṣọ máa lọ sọ́dọ̀ ọ̀hún kìí sí ọ̀nà tí ọlọ́run bá ní ká fi máa pe òun kúfúrú sí ni tó eléyìí là ń pè ní bídà mú ká bídà èyí di kèfèrí ṣé sọ́dà fọ̀sọ́ ń tẹ̀síwájú pé wàmí hà máa ń wàmí wọn sáyẹn ṣe ń bẹ́nu àwọn bídà yìí o ìpẹ́ pé nínú àwọn ọ̀nà tí máa àwọn nǹkan tí máa ṣokùnfà kéèyàn ò ṣẹbọ sí Ọlọ́run bá ní. kàlbínà alẹ́kùnbó wọ̀sùn láti ẹ̀ǹdà bíi kéèyàn ò rí pé sàárè àbí ìtẹ́ni bíi ni tàbí wọ́n ti òkú síbí kéèyàn wá kọ́ mọ́sálásí sórí rẹ̀ kírun máa kírun bẹ́ẹ̀ kèé ṣe òkú yẹn ní kírun fún ọ ọlọ́ọ̀bá ní kírun fún ọ ṣùgbọ́n ní kírun nínú mọ́sálásí tó pé sàárè wà ń bẹ̀ tí ó sì mọ̀ pé sáré wà bẹ́ẹ̀ wàsílà mi wà sá lè ṣe nínú àwọn ọ̀nà tí máa mú yàn ṣẹ̀bọ̀ òní lé bídà náà ni kéèyàn kọ́ mọ́sálásí kórí ààyè kan tí wọ́n ti sìnkú sí kọ́ wá kọ́ mọ́sálásí síbẹ̀ àbí ibi tí mọ́sálásí ti wà tẹ́lẹ̀ kọ́ wá sìnkú kí wọ́n sìnkú sínú mọ́sálásí àbí kí wọ́n sìnkú sí ààyè kan nínú mọ́sálásí kí wọ́n máa kírun bẹ́ẹ̀ nínú àwọn wàsílà mi wà ṣáàlì sí nínú àwọn ọ̀nà tí máa mú yàn ṣẹ̀wọ̀ sí ọlọ́run bá nìyí àdádálẹ̀ kan náà nínú ẹ̀sìn ṣùgbọ́n wàsílà mi wà ṣáàlì sí ní tí máa mú yàn ṣe ẹbọ ni kì í ṣe ẹbọ tẹ̀lé tó bá kọ̀ntínú ó lè padà di ẹni tí ó máa padà pe àwọn tó wà ní sàárè o tí ó sì máa wá pẹ̀lú wọn tí ó máa ṣe tí ó jẹ́ ẹ̀sìn tó yẹ kó ṣe fún ọlọ́run bá ní kán tẹ́lómi ọ̀bá ní tí máa ṣe fún àwọn tó wà ní sàárè yìí. wọ́n tún tẹ̀síwájú lọ́rọ̀ pé wàmí ìhà máa ń wọ yìí bídíà pé ìwà àpòkì ni wa minha ma huwa ma'siyah kàbídà ti tabattu wa siyam qa'iman fi shams. ń sì ń bẹ́nu àwọn onínàrà bídà yìí ìtọ́jẹ́ pé mùjáràdù ẹ̀ṣẹ̀ ni kí ló dáa fi pè lẹ́ṣẹ̀ torí pé ó ya pa ti ọlọ́run ọba sùmọ́nà wọn kàálà kàálàṣẹ tí òjì sí ọlọ́run sọ̀rọ̀ náà sì kàálàṣẹ ó ya pa rẹ̀ gbogbo tó wáyé sí ya pa àwọn méjèèjì ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n torí pé kò sí nú lànà ẹ̀sìn tẹ̀sìn wa ń wá yálà nínú alukur'an àbí nínú sunna bíi àná sí ni wọ́n ní bẹ́ẹ̀nù àwọn kan yìí ìtọ́jẹ́ pé máa ṣe àní bíi àtàbátò ìṣesí táwọn kiri ó máa ṣe pẹ́ẹ́pẹ́ lómi ọ̀sán pé òun ní mari òun ní fẹ́yàwó òun ní lọ́kọ. tó bá yẹ pé wọ́n ṣe nǹkan tí ò ní àdì ọkàn pé kó o lè bá wọn fi sin kó o lè bá sin ọ náà òun fi ń sin ọ náà báwọn kan ṣe ṣe láyé oṣù náà sọ̀sálà tí wọ́n sọ pé oṣù náà sọ̀sálà wọ́n wá wò wọ́n wá béèrè lọ́wọ́ àwọn aráàlú rẹ̀ pé bóun ló ń ṣe ọlọ́run máa ṣe ṣe ìjọsìn nínú ilé àwọn aráàlú oṣù ọlọ́run wọn sọ fún wọn ẹnìkan wá sọ pé ṣe bóun ṣe ọlọ́run ni ọ̀dùnkún fi rata wọn máa ń takọ́jà mi lábí wọn máa ń àkà ọlọ́run bá ṣàforíjì gbogbo ẹ̀ tó ti dá kọjá àti tí ò ti dá fún wa ewu ti wà àwọn èèyàn lásán náà jẹ́ nǹkan kan ìkan sọ wọn pé òun ò jẹran mọ́ ìkan sọ pé òun ò ní fẹ́yàwó sọ pé owó sá máa gbà wẹ̀ ni owó máa fi gbogbo ooru òun owó sì máa gbogbo ọ̀sán òun gbà wẹ̀ òun ò sùn lóru òun sì ní jẹun lọ́sàn nígbà tó dé tí kò ń ṣe ọlọ́sàn sálà fún mi máa bá àpò àmì àpò olóòrè kádà wà kádà kékeré ń bá àwọn èèyàn sọ báyìí báyìí èmi èmi ni mo bẹ̀rù ọlọ́run ọba jù yín tí mo sì páyà rẹ̀ jù mo máa jẹun mo sì máa gbáwẹ̀ mo sì fẹ́yàwó mo sì máa sùn mo máa dìde mo máa kírun lóru ọmọ àrọ́ ìgbà sùn lẹ́tí ìfẹ́lẹ́ sọ ní ẹnì yòówù tó bá ti gún ipò ń súnà ìmì ànábì kì í sí àwa mùsùlùmí. tó irú àwọn kan yìí kéèyàn ó ṣe lẹ́yìn tí bí ń wá sùn mọ́ sọ́dọ̀ ọlọ́ba sọ́dọ̀ wa ta'ala bídà ni ṣùgbọ́n kì í ṣe nǹkan tí ọyọ̀yàn kúrò nù Islam kì í ṣe nǹkan tó yọ̀yàn kúrò nù Islam. nínú àwọn pọ́ìntì tó yẹ ká bá sì sórí rẹ̀ ọ̀rọ̀ nípa ìdájọ́ bídà òun náà ni a sì fún wa ṣùgbọ́n to make an emphasis lórí point yìí mo fún mo ṣe ní sub topic pé albidatu mukafira wa ghayr mukafira ó sì wù mí kí a lè gbọ́ yé dáadáa ntí ó jẹ́ fatawa àwọn àfa ìdájọ́ àwọn àfáàtà pé àwọn èèyàn béèrè béèrè gan ni mo mú wá mo mú ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ àwọn àfáàtì ó pọ̀ wà mẹ́rin pé àwọn èèyàn béèrè béèrè nígbà tí ó rú wọn lójú pé ṣé gbogbo bídà ni ọsọ̀rọ̀ di kèfèrí o àbí kèsè bẹ́ẹ̀ bí àbá ẹ̀ ìjọsọ̀rọ̀ di kèfèrí àbí kọ̀sọ̀rọ̀ di kèfèrí mo gbìyànjú láti mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn àfáàyè wa àlùbídà tó mọ kẹfìrà ọgbẹ́ ìlú kẹfìrà bídà ọsọ̀rọ̀ di kèfèrí àti ntí ọsọ̀rọ̀ di kèfèrí. kọ́lá sheikh hafi bin ahmed hakami rahimahullah nínú tíra àwọn ma'arijul qabul àti nínú tíra àwọn kan a'lamu sunnati manshura ni ọ̀rọ̀ yìí wà wọ́n ní thumma al-bid'a bihasabi ikhlaliha bid-din qisman bídà ní ọ̀nà tí ń gbà máa ba ẹ̀sìn jẹ́ ọ̀nà méjì olópin sí ọ̀nà méjì lópin sí mùkáfíra ni mùtàhílíà ọ̀gẹ́ ni mùkáfíra bídà ìtọ́jẹ́ pé ìmọ̀ sọ ẹni tó bá ṣe di àti bídíà yìí tọ́yẹ pé kìí sọ̀rọ̀ ẹni kìí fìrí bí ṣe wù ní ọmọ kódà kò sọmọ kó fúrò. fàgbọ́n bí kò bídíà tó nù ká fìrọ níta fi máa ma bídíà àdádálẹ̀ ńkọ́ sọ̀rọ̀ ẹni kìí fìrí ó nìyí o ó náà ni man ankara amran mujma'an alayhi mutawatiran min ash-shari' ma'luman min ad bi darura min juhuri mafrudin. أو فرض ما لم يفرض أو إحلال محرم أو تحريم حلال أو أو اعتقاد ما ينزه ما ينزه الله ورسوله وكتابه عنه من نفي أو إثبات لأن ذلك تكريم الكتاب وبما أرسل الله به رسله رسول رسوله صلى الله عليه وسلم ولي تعمى فيما bídí àti máa sọ̀rọ̀ di kèfèrí òní yìí o gbogbo wa tó jẹ́ pé ó ti darapọ̀ mọ́ àwọn khawariju làásù àwọn khawariju tàsìkò wa yìí fẹ́ pé bí yẹn bá ṣe nǹkan tíntín báyìí ó ti di kèfèrí lọ́dọ̀ rẹ kọ́ ọ tẹ́tí kan gbọ́ ọ̀rọ̀ àwọn àfa òní eléyìí wọ́n ní ká máa fi mọ bídí àti máa sọ̀rọ̀ di kèfèrí òní gbogbo ẹni tó bá jẹ́ pé ó tako nǹkan kan nǹkan wo ni mujma alayhi mutawatir min ash-shari' àwọn nǹkan tó yẹ pé àwọn sọ̀hábà àwọn sí ọlọ́run sallallahu alayhi wa sọ̀hábà wọ́n fẹnu kò lórí pé ẹ̀sìn ni gbogbo ẹni tó bá tako jẹ́ nínú àwọn kan fẹ́ pé màálùú mami na dín ní dọ̀rúra àwọn kan fẹ́ pé gbogbo mùsùlùmí lẹ́yìn bá jẹ́ mùsùlùmí lẹ́yìn lẹ́yìn bá ti ba ìsìlámù lónìí nínú àwọn ìpìlẹ̀ tí wọ́n kọ́ sọ fún mi pé tọ́rẹ́sìn wà yìí báyìí báyìí báyìí ni àmọ́ alérò kan tá a máa kí márùn ni ìlú aláwọ̀kọ́ iye báyìí ni lákà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì iye báyìí ni èyí ò náà pè ní màálùú mi na dín ní dọ̀rúra nípa èyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kan máa mélòó ní ìrún wa ẹgbẹ́ à ó dàbí ìpè mẹ́fà ni àbí kan mélòó ní rákà ìrún fájì kan pé jẹ́ mẹ́ta kọ́ so eléyìí náà pé àlùmọ́ọ́lùmí náà dín ìlú tọ̀rọ̀ rà gbogbo ẹni tó bá ti tako àwọn nǹkan wọ̀nyí nípa pé juhul mafurumi nǹkan tí wọ́n jẹ́ ọ̀ràn yẹn nú ẹ̀sìn kó sọ pé kìí sẹ́sìn àbí kó sọ pé kìí sọ̀ràn yẹn ntọ́ jẹ́ ọ̀ràn yẹn nú ẹ̀sìn kó wọ́n sọ pé kìí sọ̀ràn yẹn pẹ̀lú ẹ̀ irun wo ni ẹ̀yin ẹ láyé ó sí ọlọ́sọ̀ sálàm láyé àdúgbò ọ̀sọ̀ sálàm ní irun ní báyé prophet nìyẹn náà bí àwọn ìmọ̀lẹ̀ yóò àwọn tí wọ́n ti máa kàwé tí wọ́n ti yé lórí àwọn mùsùlùmí yẹn pé òpó síbò náà ó yẹ kó lọ́wọ́ ti mọ̀ pé assignment pọ̀ nowadays pé five times five times a day kéèyàn tó máa lọ sí nọ́ọ̀sì ìyẹn ti pọ̀ jù náà assignment tó bá sọ báwo tó sì gbà pé irun kì í sọ̀rọ̀ èèyàn eléyìí ó ti di kèfèrí ntí o sì nú ẹsì ètò kọ́ọ̀dù tó ní àjọ ọkàn rẹ̀ ó ní àjọ ọkàn nǹkan kan tí o sì nú ẹsì nù dàtí ntọ́jú ọ̀ràn yẹn ó pè ó sọ pé kì í sọ̀ràn yẹn àbí bẹ́ẹ̀ kọ́ fáwọn máa la wíwú fúrọ̀ ntí yẹn sọ̀ràn yẹn ó pè lọ́ràn yẹn àbí ìlànà muharrami nǹkan tó jẹ́ èèwọ̀ nísìn ó pè ní halal pé à rìbá wo ni ṣe bí interest ni à rìbá ọ̀wọ́ owó báńkì náà rìbá ọ̀wọ́ kéèyàn yá ẹ̀ lówó ètò ṣe dáadáa fún yín kó yá ní hundred thousand ṣe kó lè fi kó san one two hundred twenty thousand fún padà kò sí ìbá mẹ́ẹ̀ náà ó gba interest ni náà ṣègbó ṣègbó rẹ́dà service ni ìyẹn ò sí ìrìbá kò sí ìbá mẹ́ẹ̀ náà ó ṣe ntí ọlọ́run bá ṣe léèwọ̀ ó ṣe lẹ́tọ̀ọ́ nù irú àwọn nǹkan wọ̀nyẹn nú àwọn àdádálẹ̀ nù ẹ̀sìn ó ní àdìọ́kàn rẹ̀ ní o. torí àjọ ẹtí sì si sọ ọta o si ti mú ọdún ẹ̀sìn ló tó sì jẹ́ pé ọ̀sán irú di bákan náà tahrim halali nǹkan tó kí n ò bákan náà nǹkan tó yẹ pé ọ̀ràn yẹn ni kéèyàn káwé kéèyàn gbà pé ah, ọlọ́ọ̀bá náà máa ń sùn náà ọlọ́ọ̀bá náà máa ń tóògbé gbogbo àwọn nǹkan báwọn àbí kéèyàn gbà kéèyàn ọmọ sọ síta ó sì ní àjọ kan pé kì í ṣe gbogbo tó ń ṣe ọlọ́ọ̀bá sọ náà lágbọ́dọ̀ tẹ̀lé náà gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan kan téèyàn ní àjọ kan rẹ̀ nínú àwọn nǹkan kan tí ọ̀dàlẹ̀ àdádálẹ̀ nínú ẹ̀sìn tó ń sọ̀yàn di kèfèrí pọ́nbélé òní tíra ó wà nù màálùjù kọ̀bọ̀ọ̀dù nọ̀rọ̀ àwọn afa sheikh muhammad bin ahmed abdulsalam alhawamdi nínú tírà àwọn kan kitaabu sunan kitaabu sunan walmubtadaat almutaalliqa biladkaar wasalawat afa yìí nínú àwọn afa bẹ́ẹ̀ pé àwọn afa tó gbà pé ó jẹ́ nìkan tó le torí kó mú àwọn ìdájọ́ kan wá nínú tó ń pè ní bídíà òun gán mú àwọn ìdájọ́ kan wá tí wọ́n sọ pé ah, ó ti le jù mo ti ka ọ̀rọ̀ àwọn àfáàrí tí wọ́n ti tọ́ka sí pé tíra àsúná ìwọ̀nù tẹ̀dá àti pé àwọn nǹkan kan wà tó pé kìí ṣe bídíà náà tó náà pè ní bídíà tí wọ́n gbà pé inú àwọn èèyàn tó le nípa ọ̀rọ̀ bídíà ni síbẹ̀síbẹ̀ náà wọ́n sọ nínú ọ̀rọ̀ pé kúlù bídíà ti fìdí nìdọ̀láàlà gbogbo ohun tá à ń pè ní gíga àdádálẹ̀ inú ẹ̀sìn ọ̀nà àánú ni o kama nassa alayhi rasulullahi sallallahu alayhi wa sallam bí wọ́n sọ ọlọ́run ti sọ. fala yumkinuna an nughayyiru wala nuharrif wala nu'awwil ma qala fihi rasul sallallahu alayhi wa sallam annahu dalala iná. àwa lè jẹ́ kí nǹkan kan ìfẹ́ ló mú wa káwá ló máa yí tó ṣe ọlọ́run ọba sọ pé ọ̀nà àánú káwọ́ wa sọ pé kí èso là lùmọ́ rárá ó ní làákìnnà nà kò rí ṣùgbọ́n àlàyé tó wà lábẹ́ ẹ̀yìn ni pé kọ́ńtà kúnlù bídà tó dọ̀làálá kó fúránṣù rọ́ọ̀hà bídà àdáadáa rẹ̀ ta sọ pé ọ̀nà àlò yìí ó ṣeéṣe ń bẹ́nu rẹ̀ tí wọ́n jẹ́ kúfúrú tọ́sọ̀ rẹ̀ di kèfèrí wọ́kọ́ńtà kúnlù ní kàbáyé rẹ̀ tó ìdájọ́ rẹ̀ pé haram ni ṣùgbọ́n kọ́ sọ̀rọ̀ ẹni kèfèrí wọ̀kọ́ ìtàkùn mi sọ̀rọ̀ ìrìhà ó sì bẹ́ nínú rẹ̀ fẹ́ pé nǹkan yìí nínú àwọn ẹ̀ṣẹ̀ ni tó pé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ò ní. ولهذا نقول إن البدعة الدينية تنقسم إلى أقسام أربعة. ìdí nìyí tí àwa sọ pé bídà nínú ẹ̀sìn ó pín sí ọ̀nà mẹ́rin kìí ṣe ti àwọn oníbídà asana bídà màtó wà ó rárá eléyìí késùmù ní tí ọ gbogbo àwọn àfa àlọ àpò eléyìí pé bídà kan bẹ tọ́já bídà kan tọ́já mọ́tò wà bídà kan bẹ tọ́já mùsàlá eléyìí kan ṣùgbọ́n tá a bá ṣàlàyé fún wa ni pé aláwọ̀ kan ni pé àlùbídà tó lù ká fẹ́ra bídà ìkọjẹ́ pé ọ̀sọ̀ yẹn di kèfèrí ìpín alákọ̀ọ́kọ́ nù wọ́n ní àpèjúwe rẹ̀ àpèjúwe rẹ̀ ni pé kéèyàn ó máa pe ẹlòmíì tó yàtọ̀ sí Ọlọ́run bá Subhanahu wa ta'ala ó ń ṣàdúà ni ọfẹ ṣàdúrà ọfẹ wá sọlọ sọ́dọ̀ Ọlọ́run sọlọ wa tààlà ọwọ à ń pe àwọn ànábì Ọlọ́run ba àbí ń pe àwọn ẹni rí àwọn òlìyà àbí ń wá rànwọ́ pẹ̀lú wọn àbí ń wá ìrànwọ́ pé kí wọ́n bá wọn sí payá aburú kan tó ṣẹlẹ̀ sí òun kí wọ́n bá wọn sí kúrò àbí kí wọ́n bá wọn bí abùkátà ó wàhálì àrùn bìdàkátì kí dàbí al-Islam wàhálì àbá sọ pé eléyìí ni bídíà tí wọ́n lágbára jù bídà wo ni bídà tó sọyàn fi kèfèrí ilé wa ló tíra wọn kìtàbù sunan wal mubtada'at page sixteen ní kí ni bá a jára mọ́ àwọn pọ́ǹtì yẹn kí ni mẹ́nu bá gbogbo ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí àwọn afáàsọ tí ó já mẹ́ pé bídà laysat wahida kìí sì kan ṣoṣo bó sì jẹ́ pé ṣírkù kìí ṣẹyọ kan kúfùrù kìí ṣẹyọ kan àrídà ànífàkù gbogbo ẹ̀ ló ní ìpín bẹ́ẹ̀ náà ló ti jẹ́ pé bídà kì í ṣe ẹyọ kan. sheikh abdulaziz ibn abdullahi ibn baz rahimahullah nínú fatawa nuru ala dar wọ́n béèrè lọ́wọ́ wọn nípa pé ǹjẹ́ gbogbo bídà ǹjẹ́ gbogbo bídà ni ó sọ̀rọ̀ di kèfèrí bí wọ́n ní wẹ̀yìdà kánà bídà tó ìmọ̀ mùkàfírà láyé sọ́lá àkàlfà o alùmọ̀ bídà tó bẹ́ẹ̀ mùkàfírà kàrọ́fà sọ bìníyà bí ayé kó nàwé ànú sọ́líyà ọ̀mọ́ àṣọ̀dá falabasa bí sọ́lá àkàlfà o láti yọ̀ àlà eléyìí yóò tún wúlò fún ibi tí à ń bọ̀ ní kúrò tí wọ́n fẹ́ mú jáde níbí ni pé wọ́n sọ pé pé tí wọ́n bá jẹ́ pé ìmáàmù tí ó ń kírun fún wa ó ń ṣe bídíà tọ́sọ̀yàn lè kèfèrí èèyàn lẹ́tọ̀ọ́ láti kírun lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé kìí ṣe bídíà bídíà ti ń ṣe kìí ṣe bídíà tó lè sọ̀rọ̀ lè kèfèrí kò sí láì fi bí kéèyàn ò kírun lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ wọ́n wá sọ pé báyìí tó dáa ju kéèyàn ò kírun lẹ́yìn rẹ̀ kéèyàn ó sì máa gbìyànjú láti fi yé e mo mú àpèjú wa gẹ́gẹ́ bíi bídà pé ní sọ pé nàwáyétù tó bá fẹ́ kí ni nàwáyétù á lò sọ líyà àbí ìfà tẹ̀sùbà àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tá a sọ pé tá a lè pé bídà ni àdádálẹ̀ inú ẹ̀sìn ni ṣùgbọ́n tí èyí ṣe bídà tí máa sọ̀rọ̀ ẹ̀dí kèfèrí nínú fatawa wọn fatawa lóru alàgbà ni wọ́n ti sọ ní tí mú ìdáhùn wa bákan náà sheikh muhammadu sọ́lá al-Uthaymeen nínú majmuu fatawa wọ̀rọ̀sáìn yìí mujallada ẹlẹ́ẹ̀kejì page two hundred and ninety three àwọn èèyàn béèrè lọ́wọ́ wọn pé kayfa yata'amalu al-insan al-multazim bis-sunna ma'a sahibil bid'ah wa hal yajuzu hajruhu wọ́n ní bọ́ọ̀ ni ẹni tó jẹ́ onísúnà bóun ni ó sì máa bá ẹni tá a mọ̀ lóní bíbí àṣe ǹjẹ́ ó sì yẹ kí wọ́n máa bá ṣe kọ́nà báyìí ó dìbí nínú ìdáhùn wọn sọ pé àlùbídà àlùbídà tàǹkọ́sùn ilà ìsìmẹ̀ bídà okùn sí méjì tí mo fẹ́ lò ní àárín náà bídà tún mùkàfírà òbídà tún lónà gáàrí pé bídà yìí tó yẹ pé ọsàn yẹn di kèfèrí àti bídà yìí tí ọsàn yẹn di kèfèrí. mímọ yadúlọ alábùlánu tó bí àná bídà kan wáhídà wà á nà kúlù ha mùkàfìrà nínú àwọn nǹkan tí ó jà á mọ̀ pé ọ̀rọ̀ táwọn kan sọ pé bídà ẹyọ kan ni ó sì máa ń sẹ̀rí wọ́n sọ pé kúlù bídà ti ń dọ̀là àlà kúlù bídà dọ̀láàlà ẹ̀rí wọn nù gbogbo hada musallam indana la gubara alayhi wala jidal eléyìí musallam ntí gbogbo wa gbà wọlé tó sì jẹ́ pé ọ̀ràn yẹn ní fún mùsùlùmí kọ́ gbà kó sì mọ̀ bẹ́ẹ̀ pé gbogbo tí ń jẹ́ àdádálẹ̀ inú ẹ̀sìn sẹ́ ọ̀nà àná ni. ṣùgbọ́n sẹ́rí àwọn àfáà nínú onímọ̀ àkídà wọn sọ kí ní kan wa pé al-Qur'anu indal jahmi jahmi wà ń dẹ̀ القرآن mọ̀tẹ́sílì هو tẹ̀ ń wọ gbogbo لا يه onífẹ́nu láyé ló lè lò fún fẹ́nu ara rẹ̀ bóò láti wá mọ àwọn onísúnà níta fi máa mọ àwọn onísúnà ó ní pé ntọ́ bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe pé dìde nìkan wọ́n ní ẹnìkan sọ wọn pé ntí ọba ti sínú Quran tí ọba ti sínú hadith kò lọ lọ́dọ̀ mi kéwò lókè tó ń sọ pé tí ọba tó bá ti nínú kura tó bá ti nínú hadith ẹbí léèrè pé ó ń sọ lọ́sọ̀ sáà sọ pé lẹ́yìn wájíbí dùnmù ẹni ó kọ́ sọ̀túnmọ́ rẹ̀ ẹni tí ọ̀ma èèyàn tó bá yẹ pé ọmọ yàtọ̀ láàrin abudar abudar àti abudar tí a bá mọ́nùwà abudar ọmọ ṣé kìí ṣe omi ẹ̀ nínú àwọn sàbíyàn sí ọlọ́run òun náà sọ pé táwa ti nínú Quran tí màá ti rẹ́ nínú Quran tó o bá rẹ́ nínú Quran sí wọ́n mọ̀ ẹ̀rí wọ́n mọ ẹgbẹ́ tọ́ka sí tó bá rẹ́ nínú hadith wọ́n mọ ẹgbẹ́ tọ́ka sí ni àwọn oníṣúná àìlùsùn ọ̀jọ̀mọ́ à láyé àkókò náà tẹ̀lé ìdí hàdẹ̀ torí ọ̀nà tí wọ́n máa fi gbọ́ alukur'an yé tí wọ́n sì máa gbọ́ hadith oṣù ọ̀nà sọ̀sálàm yé ó ní ọ̀nà táwọn sọ̀hábí oṣù ọ̀nà tí wọ́n fi gbọ́ yé ó ní wọ́n tẹ̀lé wọ́n lọ ka ọ̀rọ̀ wọn ni wọ́n kọ ọ̀rọ̀ àwọn alufasirun ìmáàmù Muhammad bin Jarir Imam ìmáàmù fasirin àti àwọn tó jọ tẹ́jú àwọn onísúnà wọ́n lọ ka ọ̀rọ̀ wọn ni wọ́n fi gbọ́ yé wọ́n sì kọ ọ̀rọ̀ àwọn ṣòro àhàdí àwọn tí wọ́n máa ń sàlàyé àbí ìjọba sọ̀rọ̀ sọ̀sọ́là o ní wọ́n kà ní wọ́n fi gbọ́ yé ṣùgbọ́n àwọn táwọn sọ yìí gbogbo àwọn àbá àti ẹ̀ máa ń ṣàlàyé àdéhìí gbogbo wọn ti pè ń kébèrè tán bóun ni wọ́n ṣe agbẹ́sìn yìí fún òun lè gbọ́ yé ní ó kúrò ní pé nínú àwọn tí ó tọ́ka sí pé ká máa sọ pé bídà o gbogbo bídà ni kèfèrí ìkànnì sọ̀sì ni bídà òní àwọn sọ fúnra wa aláwọ̀kọ́ ni pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti yá jawami'ul kalim wọ́n ti yá jawami'ul kalim ó sọ lọ́wọ́ sọ sẹ́lá ọlọ́run ọba rẹ̀ ó fún ní táwọn ní jawami'ul kalim jawami'ul kalim ní pé kó sọ ọ̀rọ̀ kékeré rẹ̀ kó sì yẹ pé ìtumọ̀ ti ń bẹ lábẹ́ rẹ̀ ọgbọ̀ ó sọ lọ́ hadith rẹ̀ pé òun ti tù sí tán lámì ọ̀húnnà àbíyá òkòtìlì ọlọ́wọ́ba mi fún mi láwọn nǹkan mẹ́fà kan nínú ìwà nínú ẹgbà ọ̀rọ̀ wa kan ó ní àwọn nǹkan márùn nínú ẹwà ọ̀gbà ọ̀rọ̀ kan ó ju lọ tí òun fáwọn ànábì tó síwájú mi nínú rẹ̀ ni pé òun ti tún jàwá mi ò kẹ́lì yé ọlọ́wọ́ba mi fún mi ní pé kí n sọ̀rọ̀ kékeré báyìí kó ìjẹ́ pé ìtumọ̀ rẹ̀ yọ pọ̀ hadithi ìnáwó àwọn bìnnìyà ntàwọn àbá aládìsí tẹ́ máa ń sàlàyé àti tẹ́ máa ń fi sàlàyé rẹ̀ ó bẹ̀ tó bọ́lú tíra tí mo mú lọ́wọ́ yìí innamal a'mal binniyat tẹ̀sán fún wa pé ìdajì ẹ̀sìn wa ìní bẹ́ẹ̀nu ní ẹ̀sìn ní àdéhìí ti kó sínú. wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ wà tààlà fún mi táwọn jàwámi ò kẹ́lì pẹ́pẹ́ ń tá a tó gbọdọ̀ wọ́n náà bá sì mọ̀túnmọ̀ rẹ̀ ní alákọ̀ọ́kọ́ ló ẹlẹ́ẹ̀kejì ni pé anna rasul sallallahu alayhi wa sallam la yantiqu anil hawa in huwa illa wahyun yuha ó sọ náà kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú alamawo shadidul quwa lórí ọ̀rọ̀ ti fastawa kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú ntí ọlọ́run bá bá pa láṣẹ ni máa sọ alẹ́lọ́run sọ̀rọ̀ sọ́là nígbà tí ó sọ pé kullu bid'atin. وإياكم محدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة pé ọ̀dọ̀ wọn yóò ẹ̀jìnà sí àwọn tí wọ́n mú wọnú ẹ̀sìn tí ó sì mẹ̀tẹ́lẹ̀ torí pé gbogbo tí àwọn èèyàn mú wọnú ẹ̀sìn tí ó sì mẹ̀tẹ́lẹ̀ àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ alòsì ni anábìwọ̀n sọ̀rọ̀ arabi yantiqu bilisani arabi Lárúbáwá ni Lárúbáwá náà sì lédè rẹ̀ ti ń sọ ọmọ tó bá yẹ pé kullu bid'atin kufr àbí kullu bid'atin shirk ó ní kò ní sọ pé kullu bid'atin dalala táwọn àwọn pé a ah, dọ̀làlà ìtumọ̀ dọ̀làlà ó ní àpàlà wá síbẹ̀ nìyí dọ̀làlà ó ní ìtumọ̀ tó pọ̀ bó ti jẹ́ pé ṣírkù náà bó ti jẹ́ pé ṣírkù inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha òun náà ní ìtòkẹ́ pé bóyá ká gbọ́ ilé àwọn pé èwo ni ṣírkù èwo ni ṣe ṣírkù. tó pọ́ńtẹ́lẹ̀ kejì níbí ni pé Ànábì wọn Lárúbá ẹlẹ́ẹ̀kẹta Lárúbáwá ni èdè Lárúbáwá ni sì ń sọ ó sì mọ̀ tó mọ̀ láyà fa àléyìn máa na dọ̀là àlà wàlúfàrúkù bẹ́ẹ̀nà ha wà bẹ́ẹ̀nà kúfù wà ṣe. kò pamọ́ fún ìyàtọ̀ tí ń bẹ láàrin dọ̀là àlà àti kúfù àti ṣíríkù ọmọ yàtọ̀ wọn ọmọ yàtọ̀ rẹ̀ dáadáa. àlọ́ òṣòṣò tẹ́ ẹ bá sì wò ó nínú màálùú ló kú wà ní pé wọ́n láì tí wọ́n bá lò níbì kan nínú àwọn àfẹ́ẹ̀sì wọ́n máa ń sọ pé tẹ́ ẹ bá mú wọ́n pe àwọn kìnnìkan ní mọ̀tàrọ̀ nípa pé gbọ́dọ̀ mi ìta pé òun náà nítumọ̀ tó fara pẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá fi síbẹ̀ kò lè dúró bẹ́ẹ̀ láìláì kó mú ìtumọ̀ tí ó ń sọ lọ́n gbà lérò wá. kò ní mú ìtumọ̀ wá bó ṣe wà ní alukuran kẹrin náà tó ṣe ọlọ́kọ́lọ́ ọ̀kọ́lọ́ rẹ̀ kábà sọ pé yá ayé wà náà antum kọ́ra ila Allah wallahu huwal ghaniyyul hamid ẹ̀yin èèyàn ẹ̀yin lẹ́tọ̀ọ̀sì ṣùgbọ́n ọlọ́ọ̀ba huwal ghaniyyul hamid ọlọ́ọ̀ba ọba kọ́ rọrọ̀ ni alhamid kí ló dé ọ̀sán pé huwal kí ló ọ̀sán pé kí náà sọ̀rọ̀ pé owó gani alugafo alhamidu yẹn alizamakasari ìmọ̀ sọ pé tẹ́ ẹ bá béèrè tẹ́ ẹ bá wà ní kúlùtà tó bá béèrè pé kí náà tó fi jẹ́ pé alhamidu ló mú wá ń bẹ̀ kò múrò mi wà torí pé ọlọ́run tó bá rẹ ó ní ẹ̀yin èèyàn gbogbo èèyàn pátápátá ẹ̀yin olùsìn níyìn ọdún òun ọlọ́run bá nìkan lẹ́ni tó ó tún wá rọrùn tó jẹ́ pé alhamid ẹni tá a máa yìn ni mélòó mélòó ni olówó kọ́kọ́ àjùlọ àwùjọ ti wà yìí tó jẹ́ pé rẹ̀ní làkínà òṣèlú máa rìn náà olówó ni arọrọ ni ṣùgbọ́n kódà àwọn èèyàn bẹ́ẹ̀ ni máa ń sikọ́ sí lára níbi tí àwọn èèyàn kórìíra rẹ̀ dé ọ̀rẹ́ nìkan kan tó lè ròyìn ẹ̀ tó lè sọ dáadáa ń pa ṣùgbọ́n ọlọ́run ọba alghaniyul hamid ọlọ́run tó rọrùn ni tá a sì tún máa ń yìn lórí bó ṣe rọrùn so àwọn gbólóògbé pé ibi tó bá wà àlè ní nǹkan bíi tá a fi dípò rẹ̀ láéláé bẹ́ẹ̀ náà ni ó wà nínú súnú sí ọlọ́run sọlọ́ sálà lágbáwá ni àlẹ́ wọn sọ sálà ó sì mìíràn tó láàrin dọ̀làálà àti kófòrò àti ṣírùkù tó bá yẹ pé lọ yẹ ọwọ́ àbẹ o wà kúlù bí wà ìnà kúlù bí dáhàtì kófò ó ṣe lọ́wọ́ ti sọ a ní bùkà àtàtì káyọ̀sẹ̀ máa wá pé a máa dara wọn náà. ẹlẹ́ẹ̀kẹrin ó ní pé mẹ́lẹ́jì ahlu sunna wal jamaa fil istidlal sihhatu fahmi nusus ìlànà àwọn tá à ń pè lóní sunna àwọn tí wọ́n ń kílèmù pa àwọn oní sunna wọ́n gbọ́ o àwọn tí wọ́n kílẹ̀ mọ́ pé àwọn onísúnà pé àwọn onísúnà àwọn onísúnà wọ́n pọ̀ wọ́n kó sí ọ̀nà tuntun ó ti gbé ní ẹ̀yà àrò kalẹ̀ ó ti gbé tẹ́rẹ́gì kalẹ̀ tó yẹ pé tábà ti wò ó yálà ó jẹ́ àǹfààní ni individual àbí individually or collectively then claim it tá a bá ti gbé wọn sílẹ̀ tá a bá ti wo ohun tí wọ́n ń ṣe á lò wọ́n sọ́nsúrà ni wọ́n tó tọ́ àbí wọ́n sọ́nsúrà ó ti gbé kalẹ̀. àwọn tó wà lórí tí èmi àtàwọn sàábé mi ń ṣe lónìí àwọn ni oríṣi ilé ayé wọn kì í àná gbogbo àyè ni wọ́n sì wà gbogbo àyè ni wọ́n wà àwọn tí wọ́n kílẹ̀ wọn ní súnà wọ́n pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n inú àwọn ìlànà àwọn alùsùn wal jama'a ò ní pẹ́ sihhatu fahmi nusus kí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ba tó wà ní alukur'an àti súnà ní ọ̀kan sọ̀sánà kí wọ́n gbọ́ yé ní ìgbọ́yé dáadáa ní àgbọ́yé tó yẹ kóró inú àwọn mẹ́ta jù wọn ni àgbọ́yé yìí ó wá ní nǹkan tí wọ́n máa dúró lé lórí tí wọ́n fi máa ní àgbọ́yé pẹ́pẹ́ a sì mọ̀ pé ìlànà wọn ni nínú àwọn àgbọ́yé yìí ó ní àwọn àwọn ìtí wọ́n dúró lé lórí yìí tá a lò pé al-usus aláwọ̀ fọ́ ni pé al-i'timadu ala manhaj as-sahaba radiyallahu báwọn sahaba ṣe gbọ́ aya alukuraan yìí tí wọ́n sì gbọ́ súnmọ́ àlọ́ ọ̀sùn tí wọ́n gbọ́ àdéjì oṣù ọlọ́run yìí bẹ́ẹ̀ ni àwọn náà máa gbọ́ yìí tí wọ́n bá kọ́ lẹ̀ nínú ọ̀rọ̀ àwọn sàábé bí wọ́n ṣe gbọ́ alukuraan yìí bí wọ́n ṣe gbọ́ àdéjì yìí làwọn náà máa tẹ̀lé kì í sẹ́ni kó ẹnìkan wà dé ní in the twenty fourth century àbí ní àsìkò táwọn yìí tí wọ́n wà pé ọ̀rọ̀ bídà wọn ò tí ì discuss ẹ̀ láti ayé ànábọ̀ sọ̀sọ́là wọn ò tí ì discuss láyé àwọn sàbẹ̀ tí bídà ti bẹ̀rẹ̀ sí yọjú wọn ò tí ì discuss ẹ̀ tó òun ló ẹsẹ̀ gbé tuntun wá. ntáwọn sọ báwọn sọ bá ti gbọ́ àdéhùn yé bẹ́ẹ̀ ni wọ́n máa gbọ́ yé ẹlẹ́ẹ̀kejì ni pé ma'rifatul lughatil arabiyya wọ́n máa ma ìtumọ̀ èdè lábáwá wọ́n kọ́ èdè gangan kò pọ́sibú ìwọ tó ń fi wèé kéwòn it's not but it's impossible it's never impossible èyí ò lè gbọ́ ó ò lè gbọ́dọ̀ ọmọ yìí láéláé ó ò lè fi òṣùn fi ó ò lè fi òyìnbó ka òṣùn fi kí ó ò lè fi faransiya ó ò lè fi ka òṣùn fi kí ó ò lè fi ka mùsọ́lá àti ó ò lè fi ka mùsọ́lá àlàyé àti òṣùn tẹ̀sí ó ò lè fi ka gba àwọn nǹkan yìí kọ̀ ọ̀pọ̀ yìí kò pọ́sibù tó o bá fẹ́ kí ó lọ kọ́ ló bá àwọn bí yà ni ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí pé àwọn tá à ń sọ yìí pé àwọn fòdàfà àsìnà àwọn kéékèèké nínú àwọn táyé pé wọ́n ẹ̀sìn náà wọ́n ẹ̀sìn ń wá mà ní táyé pé wọ́n lọ jókòó bí àwọn ẹni ìsáájú sí wọn fẹ́ fẹ́ lómìn twenty years thirty years ó sì ń wá mà ní kó tó máa lò gbogbo wọn náà sọ̀rọ̀ àwọn di mufti lórí àrò bí àtọ́ yẹ kí wọ́n kọ́ kọ́ yìí wọ́n ti ṣe wọ́n ti sọ ní haram pé náhù gan bídà ni. bóun ló ń ṣe á gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yé bóun ló ṣe gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yé ẹlẹ́kẹrin jẹ́wò nusus al-warida fil bab al-wahid nínú àwọn tí àwọn alùsùnà máa dúólé lórí tí wọ́n fi máa gbọ́ ọ̀rọ̀ alukuran àti sunna alábà ọ̀sán sálàm yé oníwé wọ́n máa kó àwọn nusus yìí wọ́n máa kó jọ wọ́n kó jọ kí pé wọ́n mú àdìsí kan bá wọ́n bá máa pé wọ́n ti sọ yẹn pé bídà bídà ní àpèjúwe nísìnyí wọ́n sọ lọ́sọ̀ tó àwọn sọ́nà hadith rẹ̀ pé ghusl jumu'ati wajibun ala kulli muhtali. ìmọ̀ wẹ̀ lọ́jọ́ jímọ̀ ọ̀ràn èèyàn ní gbogbo ẹni tó bá ti bàlágà hadith kan nọ hadith mi wá wá tó sọ yẹ pé man tawadda'a yawmal jumu'ah. فبها ونعمة ومن اغتسل فالغسل أفضل ẹni tí ó bá sàlùwàlá lọ́jọ́ Jímọ̀ ọ̀dà ṣùgbọ́n tó bá wẹ̀ ìwẹ̀ ni fi lóore jù o tí ó bá gbọ́ ọ̀rọ̀ àgbọ́yé ọmọ bẹ́ẹ̀ ní àgbọ́yé sí nípa ìwẹ̀ Jímọ̀ àjẹpẹ́ àdéhùn méjèèjì ọgbọ́dọ̀ rí o gbọ́dọ̀ kà kọ́ ọgbọ́n yìí bá di sàlá ọkọ ní ọrí gbọ́ torí mú oní ẹ̀yọ́ máa ké pé káàkiri wájib ni ó gúúsù tó máa wájib àpèjúwe lórí pé àwọn alùsùnà wọ́n máa kó àwọn lùsùsù àwọn aya Quran tó bá ń sọ nípa iṣu kan nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa wọ́n kò jọ tí wọ́n fi mọ kí ni pàápàá ọ̀rọ̀ náà bá àtọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ àti tíṣẹ́ rẹ̀ àwọn lórí rẹ̀. inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ayé al-Qur'an Karim ni pé ọlọ́ọ̀bọ ò ní sàbúrúdì fún gbogbo ẹ tó bá ṣe bọ́ sí gbogbo ẹ̀ṣẹ̀ ní ìtọ́ bá sì yàtọ̀ sí ẹbọ ọlọ́ọ̀bọ mọ̀ sàbúrúdì rẹ̀. àwọn àyà pọ̀ rẹpẹtẹ tó jẹ́ àmọ̀ pé kófúrù gbogbo ẹni tó bá ti ṣe kèfèrí inú rẹ̀ ní lọ. ó ń sọ́nà sọ̀tàrà náà lọ́wọ́ sọ pé sibáàbù muslim fòsókún wà qitaluhu kófúrù pé kéèyàn ogún mùsùlùmí ìwà àpòkì ni kéèyàn ó sì bàjà kófúrù ni ṣùgbọ́n ṣé kófúrù tí ó mú ìyàwó náà níbí. bẹ́ẹ̀ inú Abbas wọ́n bí ọ̀gbọ́n wa nù ní ma sọ pé kófùrùn dùn nà kófùrì láti ayé náà bá mi pé hadith eléyìí kófùrùn dùn nà kófùrì pé eléyìí là ń pè ní alukófùrùn asùgà kófùrùn tó yẹ pé kòsòyẹ́lì gègèrè kò múyàn wọná bí sẹ́wọ̀n yọ máa àwọn onísúnà wọn máa kó àwọn àdéhùn ìdúnṣe ọlọ́sùn sálàm jọ àti ayé àkùrà lórí iṣu kọ̀ọ̀kan tí wọ́n fi máa kí ni pàápàá ọ̀rọ̀ ẹ̀sìn lórí rẹ̀ kí ẹsẹ̀ wọn kàn mú nǹkan kan sọ wọ́n wà máa kígbe rẹ̀ káàkiri pé kúlù bídà ti ń dọ̀là àlà kúlù bídà kúlù bídà ti ń dọ̀là àlà ilé wà nínú tíra kan mọ́nájú tàlákì wàlìsílá bẹ́ẹ̀ ni alùsùn wà ní òkútẹ́dá mo ti ba ọ̀rọ̀ nípa ṣírkù bá a sọ pé bídà ó kú sí mùkáfíra ọ̀gẹ́rì mùkáfíra ó tún ní àwọn mímì àlùbídà tó àbẹ̀bíyà ọ̀bídà tó ìdọ̀fíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe jẹ́ pé bídà ó ní ìpín bẹ́ẹ̀ náà ni ṣírkù bó ṣe jẹ́ pé ṣírkù ó ní ìpín ṣírkù akbar bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé aya àgbàlagbà wẹ́wẹ́ ọlọ́wọ́ ọba ò ní sàforíjì gbogbo ẹ tó bá ṣe ṣe ń kù tó bá ṣẹ̀wọ́ sí i ṣùgbọ́n ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ ní ìtura kò sí yọ ọmọ sàforíjì rẹ̀. bàbá ti wá mú pé gbogbo tó bá ṣe ṣe ń kù báyìí inú rẹ̀ ń lọ ọlọ́wọ́ sì ní sàforíjì fún un. àwọn àbá àti sàrà sàlàyé fún wa pé àwọn ṣírùkù ṣírùkù ó pín sí méjì ṣírùkù akpọ̀ àrùn bẹ̀tẹ́ pé ẹni tó bá ṣe tí ó sì tó bá kú lórí rẹ̀ yọ wọ̀ náà kò sí èméjì bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé ṣírùkù kan bẹ pẹ́pẹ́ àṣírùkù fi àlùfáà ṣírùkù asghar ẹ̀bọ kékeré nínú àwọn ẹ̀bọ kékeré òun ni àṣírùkù fi àlùfáà ẹ̀bọ kékeré pẹ́pẹ́ ń máa hàn níbi ọ̀rọ̀ ẹnu kéèyàn ó búra pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sí Ọlọ́run subhanahu wa òun fi kíníkà búra tí èso náà bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn àfa alákìídà yàní another topic entirely òní torí pé tó bá fi nǹkan míì búra tí ó sì gbà pé nǹkan tóbi lápèjúwe ní ìsìn mùsùlùmí ni ó ó lè fọlọ́ ń búra one thousand times ṣùgbọ́n tí a bá gbébọn fún un ẹ pé ọ̀ya fìbọn yìí búra ó fi à ah, kí n lọ ah, èèyàn kù a jẹ́ ogun ó ń tóbi lọ́kàn rẹ̀ ju ọlọ́run ba lọ́nu nígbà náà tó bá fi oògùn búra ó ti di kẹfìrí tó gba nǹkan kan yìí ó ní ìdí àgbọn yìí ó ní ìdí àgbọn yìí kí ọlọ́wọ́ yìí mọ̀ kì í ṣe téèyàn náà yẹn tí àgbọn pé wọn náà ti ń ka díà wọn náà ti ń ka bàtà wá ó ó fún ọ ní táwọn ń pèlè àwọn mọ̀fà àti àwọn kíìsì tó fi máa kà tó fi máa gbọ́ yé ni. gbogbo ẹni tí ń gbé sí àtàlẹ́ nípa tí àwọn akáàdì ẹ lọ kí ẹ lọ kí o wá ìmọ̀ tó jẹ́rìí ọtí ọ̀rọ̀ ẹ̀ tó fi yé yín so eléyìí ṣírkù asgar nù alihamdu bẹ́ẹ̀ni láì lára so nǹkan mọ́wọ́ lè sè é tẹ́ ẹ bá so nǹkan mọ́wọ́ ó ní ìnira kan tí yóò yọ kó fún un àbí lọ. fún hmm. un tó bá ní àjọ ọkàn rẹ̀ pé a ah, ó lè tó ń sọmọ́ di tó tí mọ́tò bá lásìdẹ̀ntì tó lè bá wà lára òun ẹgbẹ́ yóò gbé òkun ibẹ̀ ní nǹkan kan ò ní kàn ó ti di ṣírùkù akpárùn gbà náà ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n kàn fún àbí ẹnìkan ló sọ pé gbígbàdúrà ń bẹ́ńbẹ́ lónà bá gbà kò tí ì di ṣírùkù akíbàrún gbà náà àwọn àpèjúwe eléyìí ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà ni ó wà nínú kúfùrù alikufuru náà ó pèsè kufuru akbar wà alikufuru asghar èyí tí ó jẹ last one ni mo bí àsìkò mi kù èyí tí ó jẹ last one tí mo fẹ́ mẹ́nu bà òun náà ni pé gbogbo àwọn sọdáàrù kan àjọ fòdàtàwọn àsìnáà tí wọ́n ń pariwo káàkiri pé kullu bidatin dalala aṣọ fúnra wa lẹ́ẹ̀kan pé dọ̀láàlà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ pé kullu bid'atin dọ̀láàlà Lárúbáwá ni Lárúbáwá ni sì ń sọ ó sì mọ ìyàtọ̀ láàrin dọ̀láàlà àti kúfúrù àti ṣírkù tó bá yẹ pé kullu bid'atin ṣírkù àbí kullu bid'atin kúfúrù kò lè ṣe ní sí ìkẹ̀ bí ṣe ń ọmọ. àwọn àbá sọ pé àdọ̀láàlà ó ní àwọn ìtumọ̀ bó ti jẹ́ pé ṣírùkù náà wà máa ń iná ńlá aláìfà ń ṣọ́ra kàbí tá a sọ tí ó ṣọ́ra sọ́ra lọ pé sìbáàbù mùsùlùmí ọ̀pẹ̀ sìbáàbù mùsùlùmí fòṣókò wàkìtá lọ́kọ̀ kéèyàn máa bú mùsùlùmí ìwà gbòkè kéèsì ni ó sì máa bàjà kéèyàn kọjú ìjà sí kófúrò ni gbogbo ẹ̀ náà ló jẹ́ pé ó ní ìtumọ̀ tá a gbọ́dọ̀ gbọ́ yé a gbọ́dọ̀ mú pé kófúrò ti ọmọ aláwọ kuran kẹrin tó sọ pé gbogbo ẹni tó bá ti jẹ kékeré iná ní lọ gbogbo mùsùlùmí tó bá ti bú tó bá ti bọ ọmọ ya rẹ̀ jà náà kúfùrù tiẹ̀ náà iná ní gbé lọ torí kó bọ ọmọ ya rẹ̀ jà dára bẹ́ẹ̀ náà ni àdọlá àwọn afáàfù fún wa pé ó ní ìtumọ̀ tí ó pọ̀ nínú àwọn ìtumọ̀ tí àwọn afáàsàlà yìí fún wa ń bì ọ wà nínú tíra kìtàbù tọhìn ní sheikh sọlẹ ibn Fawzan al page thirty four to thirty six wọn ní dọ̀làlà àdọ̀là yóò tilá kan àlà ẹ̀dàtì màhán nínú tíra yìí wọ́n sọ̀rọ̀ nípa ṣírkù àwọn ìpín rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa kúfù àwọn ìpín rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa àrídà ànífà àwọn ìpín rẹ̀ wọ́n wá sọ̀rọ̀ nípa àdọ̀là ní náà pé kẹ́lìmọ̀ táwọn gbé àdọ̀làlà ń tá a máa lò fún ìgbà míì tààrà kan yóò tilá kan àlà kúfù ìgbà míì dọ̀làlà ní túmọ̀ sí kúfù ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا ẹni yòówù tí ó bá ṣàìmoore sí Ọlọ́run ọba àti sí màláíkà ìtumọ̀ ẹ̀ ṣàìmoore sí Ọlọ́run ọba ó ní pé kọ́lọ́gbọ̀n Ọlọ́run ọba ní Ọlọ́run kọ́ ẹ pé ọ̀tọ̀lẹ́ni tó dá ọ̀tọ̀lẹ́ni tí ń lọ ọjọ́ sí fún un kọ́mọ́ gbàgbé àwọn màláyíkà ń bẹ pé ọlọ́run dá àwọn màláyíkà kọ́mọ́ nígbà pọ̀ sí wọn wùjúùdù wọn pé ọlọ́run ọba sọ́nà tààlà ó dá àwọn màláyíkà nínú àwọn ìpìlẹ̀ àwọn àkàrò ìmọ̀ àwọn orígun ìgbàgbọ́ nìyí tó yẹ pé ọ̀ràn yẹn ni kí mùsùlùmí onígbàgbọ́ sí ẹnì yóò tó bá wá sáyẹn mọ sí àwọn nǹkan yìí tí ò gbàgbọ́ tí ò gbà ọlọ́wọ́ bá sọ́nà wọ́n tààlà gbọ́ àwọn màláìka rẹ̀ tí ó nígbà wọ́n sí gbẹ́gbẹ́ wọn tí wọ́n gbà pé alukuraani tíra látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní tí ó sì ń gbàgbọ́ sí àwọn òṣìṣẹ́ pé ọlọ́wọ́ bá àwọn òṣìṣẹ́ kan tí ó nígbà wọ́n pé ọjọ́ kan yìí ń bẹ fàkọ̀dé dọ́là dọ́là la bàáyìdà irú ẹni bẹ́ẹ̀ ó ti sọnù dọ́là dọ́là la bàáyìdà wọ́n ní dọ́là ń bí eléyìí dọ́là ìtumọ̀ dọ́là ń bí kófò ní ẹlẹ́ẹ̀kejì táàrà bá yúkúlákù aláṣẹ ìgbà míì dọ̀làlà mímọ túmọ̀ sí ṣírkù gẹ́gbọ́n sì sọ pé wa man yushrik billah faqad dalla dalalan ba'ida suratul nisa verse one hundred and sixteen ẹnì yòówù tí ó bá sàn ìmọ̀lẹ́ tó ẹnì yòówù tí ó bá ṣe ẹbọ sí ọlọ́run bá faqad dalla dalalan ba'ida irú ẹni bẹ́ẹ̀ ó ti sọnù ní ìsọnù tẹ́fẹ́tẹ́fẹ́ ìtumọ̀ dọ̀láàlì gangan tó bá dá dúró ìtumọ̀ yẹn ni pé àlọ́dún alẹ́kọ̀ọ́lẹ́ kìlọ̀ sẹ́kẹ̀ kéèyàn yẹ kúrò lórí ìlànà ọ̀nà tó tọ́ òun ìtumọ̀ àdọ̀láàlì ẹlẹ́ẹ̀kẹta ló àwọn ìtumọ̀ tí dọ̀láàlì máa mú wá yóò dàpọ̀ alàlùkọ́lá alẹ́ ti yíyà dóná ṣùkọ́ pé ìmọ̀ túmọ̀ sí mùjára mùkálàfà kéèyàn yapa àti ọlọ́run bá ṣùgbọ́n tí ò tó kúfúrú tí ó sì tó ṣerúkù gẹ́gẹ́ àwọn àfa alákìlá ti máa sọ pé alifiraku dọ́ọ́là ìtumọ̀ rẹ̀ pé alifiraku mukhalifa li ahli sunna àwọn ìjọ tí wọ́n yapa sí àwọn ahli sunna wal jamaa ẹlẹ́ẹ̀kẹrin inú àwọn ìtumọ̀ tí dọ̀là àlàmà mú wa ò ní pé yutlaku ala al pé àṣìṣe ìmọ̀ tó wà sí àṣìṣe bó sì wà ní ọ̀rọ̀ anabi musa alayhi salam ó ní kọ́ọ̀lá fàáltùmá iná wà á nàní nà tọ̀ọ̀lì yàrá mi nà mọ̀kútì ẹ̀ pé mose ń gbà wọn ṣàṣìṣe nígbà tí musa bá ẹnì kájà nínú àwọn èèyàn fìràwọn tí ọkọ ọkọ gba lẹ́sẹ̀ eléyìí wọn kú ó ní àṣìṣe ni mo ṣe bákan náà ẹlẹ́ẹ̀kan tààràtà yóò dákọ̀ alẹ́ nìṣíà wọ́n máa ń lò dọ̀làlà ìmọ̀ tó wà sí mùjára nìsíà bọ́lá wọn bá tọ́lá yẹn sọ à ń tẹ̀lé ìdáhùnmá fàtúndà kẹrẹ ìdáhùnmá lókùrọ̀ nígbà tó sọ nípa àwọn ẹlẹ́rìí méjì tí wọ́n mọ̀ wá bí tètè yẹn bá yára wọn lówó tó bá yẹ pé obìnrin ni wọ́n gbọ́dọ̀ jẹ́ méjì torí pé tẹ́nìkan bá gbàgbé kí ẹnìkan tí ó rántí kò lè rán ẹnìkejì rẹ̀ létí à ń tẹ̀lé ìdáhùnmá tí ẹnìkan ni wọ́n bá gbàgbé ìtumọ̀ rẹ̀ pé mẹ̀síà tó bá gbàgbé dọ̀là là ń bẹ̀ wọ́n. bákan náà ni pé yóò tún lakọ̀ ala àdọ̀yà wọ̀lọ́gà ìbá ó túmọ̀ sí pé kí nǹkan sọnù bí wọ́n ti máa sọ pé dọ́là tẹ̀lé bè pé làkọ́mí tí ó sọnù àwọn nǹkan kan tó kù bóyá inṣàlá ní àsìkò ìbéèrè àti ìdáhùn àmọ́ amẹ́nuba pẹ̀lú ọ̀dọ́ náà kí ọlọ́run fi òfìdí ọ̀rọ̀ yìí wá ní tí a gbọ́ yìí kí ọlọ́run fi ṣe wá ní àǹfààní kí ọlọ́run náà ṣe ní ìbàlẹ́jọ́ burú fún àwọn tí a wí àti fún àwọn tí a gbọ́ etí eh, yóò jẹ́ ní tí ó jẹ́ last point fún mi ni pé àbúrò rẹ̀ ra ọgbà àdéhùn kan wá láti ọ̀dọ̀ النبي محمد صلى الله عليه وسلم قل لي ان العبد لا يتكلم بكلمه من رضوان الله لا يلقي لها بالا يرفع الله بها درجات وان العبد يتكلم بكلمه من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم وما ẹ̀dẹ́ يوم ربي yóò mọ wípé nǹkan tí ọmọ jáde lẹ́nu rẹ̀ fẹ́fẹ́ nínú nǹkan tí ń yọ́nà ọba nù mí tí ò ní bìkítà kò ní ṣàkíyèsí tí ń wí jáde o ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tí ń yọ ọlọ́run bá nù mí ọlọ́run bó sì gbéga nínú àlùjànnà ọmọ ẹ̀dẹ́ ni ó sì máa wípé ló ń jáde lẹ́nu rẹ̀ fẹ́fẹ́ ní sọ́kìlá nínú àwọn nǹkan tí máa bí ọlọ́run bá nù tó yẹ pé gbọ́dọ̀ kan náà ni wọ̀láyọ̀ kìlá àbálà jẹ́ pé yahwi biha fi jahannam yóò sì di gbólóhùn kan náà lórí tó sì sọ di olórí burúkú tí ó di ọmọ iná ẹ láwọn ètò ìtọ́nà ọ̀rọ̀ nípa pé ká máa pèèyàn ní kéèfèrí kalimatu khatira al-ghaya gbólóhùn kan tí ó lé gan-an nínú ṣẹ̀ríà Islam pé àwọn àfẹ́sì tí wọ́n fẹsẹ̀ nílẹ̀ gan wọ́n máa ń sá fún kí wọ́n tó wọ́n máa ń sá fún láti wí fún wa sáfù láti wọ ọlọ́run sáfù ìdòrò ẹ̀yẹ wa kí ẹnì kọ̀ọ̀kan wa kí á ṣàánú ara wa kò sí ibi tí mo fẹ́ kò sí tí mo fẹ́ gbà mí pé kí n pe ọmọ ìyá mi mùsùlùmí ní kébèrè pé kafart làkọ̀dé kafart àwọn alhamdulillah kí ni mi wá máa dùn pé alhamdulillah anta kafir wẹ́ẹ̀ kí ni mo fẹ́ gbà kí ni ẹgẹ́ mi. bẹ́ẹ̀ ẹni tọ́gbọ́n bá jẹ́ tọ́gbà kọ́lọ́n bá kí ọmọ súnà kí súnà òye ó yẹ kó wà haris kó lójú kòkòrò níbi bí súnà ó sì yí ọmọ ìyá ni ọlọ́run ó ń ṣe ó ní àpèjúwe òun àpèjúwe ẹ̀yìn ìjọ ẹ máa fa àwọn èèyàn lọ sí ọgbà àdìrà ìṣe bídí àlẹ́ ìṣàbí súnú ò tí ì yẹ ń lójú kòkòrò ń sojú kòkòrò síbi kí súnú ò yẹ nìkan ṣe gbọ́dọ̀ pé ah ó ti di kèfèrí inú mi wà máa dùn ọlọ́mọṣà àfihàn rẹ̀ yé wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.